وكل بدعة الدلالة وكل دلالة في النار فاللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba rẹ̀ Allah subhanahu wa ta'ala tó tún kọ ìjókòó wa a ń bẹ̀ kó jẹ́ kí láàdá hajj wa kó dúró torí tí òjíṣẹ́ ńlá sọ́lá àṣọ́lá sọ ní wípé man ghada ila al-masjid liya'lama aw yata'allam falahu ka hajj ẹ̀ntọ́ wá láàárọ̀ sí mọ́ṣáláṣí láti lọ kọ́yàn ní ìmọ̀ tàbí láti lọ kọ́mà yóò gbà ládàá bí ẹni tó ṣe hajj ìmọ̀ yàrá ilmu nafi ìmọ̀ tí ó ṣèyàn láǹfààní ìmọ̀ wo ni à ń pè ní ìmọ̀ tí ó ṣèyàn láǹfààní ìmọ̀ tí ó kó yàn yọ nínú ìyà ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama sáàdẹ̀ mọ̀ pé ìyà ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó bẹ̀rẹ̀ láti inú sáré nínú hadith tó fẹsẹ̀ rinlẹ̀ àwọn ìbàdá ti tá ń ṣe wọ́n wà bẹ́ẹ̀ wá wò ní sáré nínú ìbàdá tí ó wà bẹ́ẹ̀ wá wà ní sáré òun nìyẹn wípé tí ìyà ń bá ń bọ̀ níbi orí ìwọ̀n sọ pé mo wà ń bẹ̀ wò bẹ́ẹ̀ náà ni àwọn sọ̀dọ̀kọ́t bẹ́ẹ̀ náà làwọn àṣegbọ́rẹ oríṣiríṣi ààwẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì yọ síyàn nínú sàárè ló fi jẹ́ pé n tí mùsùlùmí gbọ́dọ̀ mójútó ni kí ni ìmójútó yìí ìwá ìmọ̀ nípa rẹ̀ bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam bó ṣe ṣe torí ìṣe bẹ́ẹ̀ ó ní ó jẹ́ kí ó jẹ́ àtẹ́wọ́gbà níwájú ọba adẹ́dà subhanahu wa ta'ala pàápàá jùlọ gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam bó ṣe ṣàlùwàlá ìgbà ó ṣe tán kí lọ́sọ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó ọba adẹ́dà ó lọ́wọ́ rẹ̀ kì í ṣe yẹn nìkan ó ní ṣe ń ṣe bá ṣe ń fọwọ́ ọba adẹ́dà yóò máa fọ ẹ̀ṣẹ̀ tọwọ́ yóò máa fọnù bá ń ṣe ń fọnù bẹ́ẹ̀ náà ni tẹnu ó máa gbogbo àwọn oríkèéríkèé so kì í ṣe kan máa ń ṣe èèyàn ma ìmà àsọ́ọ́lẹ̀ òjíṣẹ́ náà sàásílà lórí rẹ̀ yóò ṣe bó ṣe ṣe yóò wà jẹ́ kí orin rẹ̀ lọ́kàn òun pé tí òjíṣẹ́ náà sàásílà ń sọ nípa rẹ̀ òdodo ni tí ń fẹlẹ̀ sùn òjíṣẹ́ náà ń pé bóò ni ó ṣe rí fún ẹni tó jẹ́ pé odò ń sàn níwájú ilé rẹ̀ ń nínú odò yìí lẹ́ẹ̀márùn lóòjọ́ ǹjẹ́ dọ̀tí kan ṣẹ́kù sí láàbí wọn ní ara bọ́rọ̀ ọ̀run ṣe jẹ́nu sallallahu àríwá wa alihi wasallam ló fi jẹ́ rí pé gbọ́dọ̀ mójútó ni gbogbo ohun tó rọ̀ gẹ́gẹ́ bá a ti sọ síwájú kí ni àkọ́kọ́ ma ìjẹ́ mùsùlùmí èèyàn gbọ́dọ̀ jẹ́ tí ìjẹ́ mùsùlùmí ilẹ̀ kó rin ilẹ̀ kó ṣera fún ṣìkìyàt tí ó lè ba ìgbàgbọ́ jẹ́ kò dìgbà tí èèyàn bá ń tapo sí nǹkan kó tó di wípé ọṣẹ bọ rárá èyíkéyìí tó bá jẹ́ ní tí òjíṣẹ́ lọ́sàá àtúnlá fún wa ní òwò téèyàn ò bá ti gbàgbọ́ ó ti di kèfèrí gẹ́gẹ́ bá ṣe máa mú wá gbogbo ìgbà ló fi jẹ́ wípé ó ní sallallahu alaihi wa sallam ó ní lọ àtọ́tẹ̀ mithla ọ̀rọ̀dù zahaban fi sabilillah tó bá ṣe tó tó òkè òhùd ní gold lójú ọ̀nà ọlọ́run ọba má kọ́ sí lọ́fún lọ́fún mi ọlọ́run gbà lọ́rẹ̀ hatta tu'mina bil qadar àti tó bá gba kádàrà lọ wa ta'lam anna ma asabaka lam yakun li yakhtiak ọjẹ́ jẹ́ tí ìmọ̀ yẹn ń rinlẹ̀ nínú ọkàn rẹ̀ pé ah, tó bá ṣẹlẹ̀ sí ọ kádàrà ti dó ni kò sí bó ṣe lè ní sí rẹ̀ wa ma akhtaak ní tó dẹ̀ ní sí rẹ̀ kádàrà ti dó ni ló fi jẹ́ pé òjíṣẹ́ nínú àzùkár tí ma ń ṣe pọ̀ jù tó ní aláma ìní àṣàdúkà orí dáadọ́lọ́kọ́dọ̀ wọ́lọ́mọba jẹ́ yọnu sí tó bá ṣìpá ní tó ṣe ní kádàrà fún bó ní wá ṣe ma ń sábà lò Malik tó jẹ́ ọmọ ọ̀dọ̀ òjíṣẹ́ láti lára ọ̀sọ́lá sábọ̀ gbàtí ààrẹ mọ́ wá sọ́dọ̀ òjíṣẹ́ láti lára tèmi ọ kó máa ṣe khidma fún ọ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ó ní tóun bá ṣe mistake ọ̀ràn ní nǹkankan nǹkankan tó ń bàjẹ́ òjíṣẹ́ lára àṣọ́là kìí wá máa ti torí rẹ̀ kọ́ wá máa halẹ̀ máhùn bí ìgbà tó jẹ́ pé òun lòun ṣe òjíṣẹ́ lára àṣọ́là àwọn sọ pé kádàrà ọlọ́run bá ti kádàrà rẹ̀ eléyìí ó ṣàfẹ́kù nínú ìṣesí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ tó bá a máa wò tó ara ìkọlẹ́kọ̀ọ́ ni wípé àlùfẹ́ lù pa ah, kí ló dé tó fi ṣe bá ah, ọbọ̀lẹ̀ lọ́wọ́n ni ló ṣe ṣe báyìí tọ́ ti dó látara ilé ìgbàgbọ́ tọmọ náà máa rinlẹ̀ èyí ò túmọ̀ sí wípé yóò a máa tún ṣe kò sí ọmọ tí ò fẹ́ kí òbí ó yin òun wípé àkọ́kárì so advice lèyàn kẹ̀lé fún tó bá jíjọ́ mi ṣe báyìí ṣe báyìí ṣe báyìí mọ́jì ó ṣe báyìí lọ́wọ́ rẹ̀ látara àbáwí ọmọ ń gbà míì èèyàn máa ń fi àìnígbàgbọ́ tí kádàrá hàn níṣe tí ò dẹ̀ ní mọ̀ ó léwu kìí ṣe ẹnìkan ké èèyàn máa wò ó pé àkókò mà àzáǹtí náà mùsùlùmí tó bá ní èyà dìọ́kẹ̀ ẹ̀yìn ó ti ṣì iṣẹ́ ẹ̀ra àṣedànù ló ṣe kí ni àwọn méjì tí ọba adẹ́dà ń fún ọ ní ìró wọn nínú suratul Kahf kí ni ẹ ṣe ọba adẹ́dà ní wọ́n dẹ́gbẹ́lọ́ mọ́sálà òjì ẹlẹ́yìn yàrá ilẹ̀ àdéhùn àjẹ́mẹ̀ tẹ́lẹ̀ mẹ́rin àlẹ́bì wà sọ́sìnà hùmà bẹ̀ẹ́nàkìlì wàjẹ́ àrìnà bẹ̀ẹ́nàhùmà dára kíntàn jẹ́nà tí ní àtẹ̀tì kúlẹ̀ àmì ọba rẹ̀ rábẹ̀rẹ̀ sọ ọ̀fọ̀ wọ́n jọ ń bára wọn ṣe ìjíròrò fáńfà ọ̀kan ní òun òrò pé ní yìí àsìkò ń bẹ tó wípé a ṣàkáǹtì lórí rẹ̀ tàbí ọba adẹ́dẹ́ ó jìwà kí lè tẹ́jì rẹ̀ sọ ó ní kọ́ríkà fọ́tàbí lẹ́bí kọ́lọ́kọ́kọ́ mi tùwádùn fún mọ̀mí ìrọ̀tí fún má tọ́wọ́ kọ́rọ̀ jùlọ pẹ̀lú tó sọ yìí wípé àìnígbàgbọ́ sí ìtọ́ba adẹ́dà ó sì tó dẹ̀ jẹ́ pé ó ti fún wa ní ìrù rẹ̀ yìí tó ń kún sọ máa tún máa tún ní àrùn yàrá gbólóhùn tọ̀tọ̀ yìí náà lákàdí kàfàtàdé lẹ́dẹ̀ kọlọ̀kọ̀kọ̀ ní ìtura rẹ̀ ó ti ṣe kèsì rí tí ọba tó dá ọ láti ara àmà tó dẹ̀ tò ẹ́ ní bó sì tò ẹ́ ní dáadáa tó wá ṣe ọlọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ló fi jẹ́ wípé àwọn nǹkan tí máa ba ìgbàgbọ́ èèyàn jẹ́ tí èjẹ́ kéèyàn ò àbọ̀ oore jẹ́ musulmi ọ̀ṣọ́ mùsùlùmí ọ̀ṣọ́ torí ó lè máa rò wípé mùsùlùmí ṣì kó lè jẹ́ pé kí ni já torí ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé òjíṣẹ́ lọ́dọ̀ àdúrà mi láàárọ̀ olùgbàgbọ́ òdodo ni kílẹ̀ tó ti jáde. ó dẹ̀ lè jẹ́ yí pé lálẹ́ ó sùn ní gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n kí ilẹ̀ tó sùn kílẹ̀ tó mọ́ ó lè kí ni ó ti já ló fi jẹ́ pé àdìọ́kàn gbogbo ògbà a máa ń sọ gbogbo ògbà ọba adẹ́dàwọ̀ àwọn ìgbàgbọ́ pé ọba adẹ́dàwà ń tọrọ máa pọ̀ nínú tọrọ mà ní pé a lè padà bá wa a kù a lè jábọ̀ fún kìí nìkan ó ti design bá a ṣe lò fífẹ́ ayé wálẹ̀ ọba tó ní àwọn àpèjúwe ni tó jẹ́ pé a lè fi júwe nǹkan ní oúnjẹ lásòfin onípààyàn yóò dẹ̀ jìyà padà ṣáà mọ̀ pé gbogbo oríkèríkè ìgbàgbọ́ ó ti ó ti ń so mọ́ ìgbàgbọ́ kan ṣoṣo wípé a ti ẹ̀gbà pé ó wà ní. gbogbo jẹ́ pé gbogbo ìgbà mùsùlùmí máa yẹ orin ilẹ̀ lọ́kàn òun gbogbo ìgbà àwa fẹ́ kí òun ọ wà ọ̀kan ṣoṣo ni ọmọ ọgbọ́n ó dẹ̀ rí ń tàǹtì. ìdààmú ó lè jẹ́ yí pé àwọn ìdààmú kan wà tí ń bá wa fínra kó tó di pé agbẹ́rùn dúró. Allahu akbar tí ọba adẹ́dà kò tóbi ju gbogbo ìdààmú ẹ̀ lọ ni. Bàlá kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀. Allahu akbar tá a ṣe gbogbo ìdààmú yẹn kí ló ṣẹlẹ̀ kò sí mọ́ torá ti wà níwájú sí ní ọba adẹ́dà tó jẹ́ pé innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun ló fi jẹ́ pé àwọn ìrìn tí a kọjá lọ bí àpèjúwe sheikh islam ibn Taymiyyah arúfúnmọ́lá ọmọ wáṣà tó bá fẹ́ kí ọmọ báyìí bí ìgbà tó jẹ́ pé àlìkìyàmà ti tó ọ wà níwájú ọba adẹ́dà tó ń rí tó jẹ́ pé ó ti di sọ́kàn wípé gbogbo pírọ́blẹ́mù òun o ó ti tán kílọ̀fà. النبي صلى الله عليه وآله وصحبه وسلم كان إذا حزن أو شيء وفي رواية إذا حزن أو شيء صلى tí nǹkan bá ń tí ń da òjíṣẹ́ lọ́sọ̀ àtúnlám láàmú tàbí nǹkan preoccupy mind rẹ̀ kí ni máa ṣe tí wọ́n máa fi mọ̀ ní wípé yọ́kàn máa yẹn lápá torí pé kí ni ọmọ yìí pé yẹ ọba adẹ́dà ó tó fún òun ní ọ̀sẹ̀ pé kí olùgbàgbọ́ òdodo ṣe ló fi jẹ́ wípé kò sí tí máa bu omi omi ìyè manua àti ìkẹ́ lu ìmánì tí ìmánì fi máa dàgbà sókè bí kíni bí yàn lọ́fíjẹ́ wípé òjíṣẹ́ lápá àtọ́là mi sọ wípé májẹ̀mú ti ń bẹ láàrin wa àtàwọn tí a jẹ́ kan náà pẹ̀lú wọn ó ní kíni ó ní ìrun fọ́mà ń tàràkà ẹni tó bá máa mọ̀ gbèjúlẹ̀ tí ò kìí kódà tó bá fi ṣẹ̀fẹ̀ kódà tí ò jiyàn wípé ọ̀ràn yẹn ni ṣùgbọ́n gbèjú lẹ́kọ̀ọ́ kí ìṣesí tó ń ṣe lọ́wọ́ ń gbà yẹn nígbà tó tó tí ò kí o ìṣesí kékeré but ká tó lè pè kéèké lọ́ba sọ pé ah, ẹ èyí kọ́ra yẹn bọ́bá wù mí má kì bí ìgbà wù mí bọ́bá wù mí má kì kí ló ti ẹ̀ ń bẹ̀ ó ti ṣe kí ni. o ti bọ́ ó ti pò nínú ti jáde o ti di kèfèrí ló fi jẹ́ pé ké ẹ̀wọ̀n gbogbo máa jẹ́ bá ọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ nípa tẹ̀fí ọ̀rọ̀ nípa fún bá a ṣe ní já sínú àjàgà ṣetán kìí ṣe yìí nìkan abẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìmọ́tótó nípa bó láṣe wẹ̀ bó láṣe yanjú rí nǹkan oṣù obìnrin ẹ̀jẹ̀ ọmọ bíbí ọ̀rọ̀ jẹ́nàbà báyìí àyẹjú gbogbo ilé ìbọ̀ torí kí torí kí wọn lè bá dúró ní torí kí ló jíṣẹ́ mẹ́tàhù jẹ́nà àṣọ́lá kọ́kọ́rọ́ téèyàn tí ẹ̀ fi rí wọ̀ oníkíni irun ṣùgbọ́n kọ́kọ́rọ́ ọ̀mù náà oníkíni àtọ̀húrú onímọ́tótó mọ́tótó ẹ̀mí kí ni mọ́tótó ẹ̀mí ìṣe ìmáyìn ìmáṣe ṣírùkù pẹ̀lú ròyìn pẹ̀lú ọ̀rọ̀ ìmọ́tótó ẹnu pẹ̀lú kí ni àtúkà ìrántí ọba adẹ́dà gbogbo gbà wà àgọ́mù àgọ́mù àgbà àgọ́mù wa ó ní kitabullah òṣìṣẹ́ náà àtọ́là mi afdalu dhikr la ilaha illallah èyí tó lọ́lá jù nínú àwọn àrántí ọba adẹ́dà onígbólóhùn la ilaha illallah lọ́sùn yí pé kí ni àkísìrù بقول لا إله إلا الله قبل أن يحال بينه وبينكم ẹkún fún gbólóhùn la ilaha illallah ọ̀sísẹ́ kí ó ìyàwó tó dé ní àti tí ló pè é ikú nígbà tí ẹnu sì lè tó ìlú sọ̀rọ̀ ìtó ẹkó kún nínú ìṣèṣì wa àmọ́ àṣàrò pé àṣẹlẹ́fọ́ àgbà tẹ̀lé àbúrò kàkùdé àlàánú tó bá sọ gbólóhùn kan díkẹ̀ tí máa fi ń pọ̀mtrétì ẹ̀ tó bá sọ̀rọ̀ díẹ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah láti ṣe kíni kó dodo yẹn wọ́n fi rinlẹ̀ nínú ọkàn dáadáa tó ní pé kíni mọ̀tàwé àti gbólóhùn ntókójọ ìfirinlẹ̀ nínú ọkàn ìṣesí àti ìròyìn òní máa ń mú kí èèyàn gòkè àgbà níwájú ọba adẹ́dà òní máa ń dìtámì gírèdì ọmọ èdè ènìyàn níwájú ọba adẹ́dà subhanahu wa ta'ala ta ló ṣe tó tàkíkù rẹ̀ jù nínú ọmọ èdè ènìyàn ànàbí sallallahu alaihi wasallam tó mọ̀ àwọn tí wọ́n ṣe tàkíkù rẹ̀ jù ló fi jẹ́ pé ní tí wọ́n pè wọ́n pé kí wọ́n kọ́kọ́ pe ẹ̀dá sínú kò sí àlébí ọba adẹ́dá kan tí sallallahu ala nabina na alayhi tọ́ba adẹ́dá ránṣẹ́ nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ bá àwọn èèyàn rẹ̀ sọ ní pé ilaha illallah tó tó sìn àfọba adẹ́dá Allah subhanahu wa ta'ala ni mùsùlùmí ọgbọ́dọ̀ ṣe tàkíkù eléyìí ní gbogbo ìgbà olùbá sòfin olùbá tá a sáàjì olùbá tá a sá fún ìbínú rẹ̀ olùbá tá a gbéra lé olùbá tá a máa ṣègbẹ́kẹ̀lé olùbá tí a máa pa nǹkan torí rẹ̀ nìkan gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ wọ̀ ẹ̀jú rẹ̀ wọ́n sọ pé nínú májẹ̀mú òun òní pé pé ẹ̀tọ́ àpò ẹni tí ọpọlọ rẹ̀ ti tó ti dàrú ìrún èso ọ̀ràn ìrìnlẹ̀ lórí torí mọ́jẹ̀mú ó ti bọ́ mẹ́ kẹ̀dùrú àti gbégbègbè lọ́rọ̀ rẹ̀ ẹni tó fara pẹ́ ṣùgbọ́n torí wípé ọpọlọ wà kọ̀kàndá kan mọ̀ ni kò dí ní tẹ̀lé yìí òbí ọ̀ràn àyàn ni kọ́ máa fi ń rèé lòjíṣẹ́ náà sàásánà sọ wípé múrò àwẹ̀lẹ̀ adẹ́kùn bí sọ́lá ẹ pa àwọn ọmọ yín láti ẹ̀rùn kíkí wọ́n àbúdá òṣèrèsì tí wọ́n bá ti di ọmọ ọdún méje kó tó di pé ọdún méje a lè máa gbé wọn léjìká kí ọ̀hún gbójúṣẹ́ náà àtọ́là ń pẹ́ gbé àwọn Hassan àti Hussein nígbà míì Umama wọ́n máa ń gbé Umama ló fi jẹ́ wípé àwọn ẹ̀gbin pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí máa ń rọ̀ ọmọ wọn máa kú àná bìtọ́ pàtàkì dé Islam ṣẹ̀rẹ́ àfojúfò nǹkan ọmọdé ta gbé kírun bí a ti pampers tuntun fún ga àwọn nǹkan díẹ̀ díẹ̀ kan níbi ẹ̀gbin yóò sì yóò ṣe ní ẹ̀ ń wà lára àfojúfòrò tó ní wípé responsibility agbọ́dọ̀ ìjẹ́ kó rin ilẹ̀ lára rẹ̀ ọmọ ìpé kí ni ìmú àìsí ṣeré ní àwọn Yorùbá wa ní láti kékeré ní mùsùlùmí ti ṣe kí ni ní ti kọ́ máa rẹ̀ lẹ́sìn torí wípé irun lẹ́sìn ẹ̀sìn ni ó ẹni tó tún fẹ́ jọ ọmọ tiẹ̀ báwọn ó lẹ́ni tó sùn torí kọjá kan òṣìṣẹ́ lẹ́bàá asọ́láàmù sọ pé àlẹ́ìlá nǹkan ọ̀sẹ̀ ojú méjèèjì ó ń lókun tó dí ẹnu fùrọ̀ fa ìdá anáàmìlà àìlà tẹ́ ojú méjèèjì bá ti pàdé tó ti sùn okùn yẹn ó tù kí ní túnmà rẹ̀ àìmáyé ìjọpẹ́ kọ́má jí sùn báyìí lọ́mà sóòlù lọ́mà sóòlù sábà ní á òjá gbádùn lóòrùn pẹ̀lú sóòlù kò ní mà sóòlù ti fẹ́ mà òfìjẹ́ wípé ohun tó bá ti di pé èèyàn sùn bó ṣe lè wù kó ṣọ́ọ̀tì tó kéré tó ṣùgbọ́n èèyàn ọmọ tí ń ṣe ní sọ̀ráńdì rẹ̀ mọ́ ó ti bàlùwà lájẹ́ ó ti pé kí ló ṣẹlẹ̀ ọwọ́ díẹ̀ ń ṣọ́mọdé ń sọ lọ ní sọ̀ráńdì mọ́ kọ́ mọ́mọ́ ọ̀rọ̀ àti ìkọlọ̀ tó bàlùwà lájẹ́ ṣùgbọ́n ó lè fún omi tààtì mìíràn ṣùgbọ́n gbogbo tí ń gbẹ ní sọ̀ráńdì yẹn òye rẹ̀ ń gbé ó mọ tí ń tẹ̀lẹ̀ tẹ́gbẹ́ta wá sọ pé ọmọ sún a ní sùnkẹ̀ títí wọ̀ lọ sọ báyìí wọ́n ló ṣe báyìí nígbà alágbájá wọlé ọsọ báyìí ó ṣe báyìí tó túmọ̀ sí pé kí ni ọ̀pá júdé orí èrè òsùn tán ọ̀làlúwàlà tó bá tún ṣe kò sí wàhálà ọkàn ó kù láti fi tún ṣe torí pé kí ni tí a bá ń tún àlùwàlá ṣe ní gbogbo òun kìí sin tó burú ọ̀kìí sọ̀rọ̀ ẹ̀ tọ̀rọ̀ rò jíṣẹ́ náà sọ̀rọ̀ àfọlà ó ní lẹ́wọ̀n àṣọkọ̀ ẹ̀dà ọmọtì tí ẹ bá ti pé kí n má fara ní àlùmọ̀ yìí la àmọ̀tòhún bí odò ẹ̀ńdà kò lè sọ̀rọ̀ fi rìwáyà kọ́bùdà kò lè sọ̀rọ̀ ìbá pa wọ́n láti pé kí wọ́n tó kí ẹ ní ìwò kí wọ́n ṣàlùwà àbẹ́jù wọ́n àdù ẹni tó ti lọ́hùn jù nínú wọn tó dẹ̀ yẹra fáyé jù dání abdullahi bin umar ó ní lẹ́nu ṣọ́kọ̀ àrẹ ọ̀ fara ní ní àrùsùlẹ̀lá kéèpè nira pé kò sí ìrùn ọ̀run tó bá fẹ́ kí yọ ṣàgbọ́nà gbogbo nǹkan bá fẹ́ kí ìbá àti lálùwà láti tẹ́lẹ̀ o yọ ṣàlùwà láti gbọ́dọ̀ pé àlùwòdó على الوجوه نور على النور وفتن إليه but ìṣesí ti Abdullahi bin Umar wọn fi ń kọ́ wa ní pé tá a bá ṣe é ó ṣe kí ni ó wà mustahab ọjọ́ tí a lè ṣe láṣegbọ́ rẹ̀ torí pé ara ẹni tó ṣe àti gbólóhùn tó jíṣẹ́ lásìlá àṣọlá sọ bẹ́ẹ̀ náà ni ìmú ẹ̀gbin kúrò láṣọ ìmú ẹ̀gbin kúrò lára ọ̀ṣáájú taṣọ ẹ̀gbin wò ìtọ̀ ìgbẹ́ ọ̀ràn yẹn kámú kúrò lára ló fi jẹ́ pé mùsùlùmí kan tọ̀ anyhow ọkàn bọ́ sẹ́gbẹ́ gẹ̀rẹ́ yá gbogbo ẹ̀fọ́ sí lára ewu ni mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra torí tá a ti mú wá síwájú kí ni jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá ọ ń kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè àwọn méjì ọwọ́ aṣọ gbólóhùn kan ọláwọn méjì jù àwọn tẹ́ǹbẹ̀ẹ́nu sàárè tí ò tó nǹkan tó jẹ́ pé èèyàn lè tètè mójútó ó ní wọ́n ń jẹ wọ́n ń yànú sàárè torí rẹ̀ báyìí ọlọ́kan nù tó bá tọ̀ kì í mójútó ara rẹ̀. ìmọ̀kọ́mọ̀tọ̀tán tàbí kọ́kan sí lára gbogbo àwọn nǹkan yìí nítorí ti láti mójútó kọ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kọ́ tọ́ dáadáa tó bá yẹ pé ibi tí ìbẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó ti léwu wà ní ìgbàláyé wà pé kó sí kí ni kọ́ nàró tọ̀ gbogbo ilé mùsùlùmí gbọ́dọ̀ mójútó torí pé kí ni àrójíṣẹ́ lọ́sọ̀lá àlàsọ́lá tó tọ̀ lóòrùn níta ṣùgbọ́n nínú ilé ó máa ń tọ̀ ní ìbẹ̀rẹ̀ mọ́lẹ̀ tàbí jòkó ló ti fa gbólóhùn ìyá wa àìṣà fún dára àná ó ní ẹnikẹ́ni tó bá lóun ó jíṣẹ́ látàásílà tó tọ̀ lóòrùn olókùrọ̀ ni nítorí ló ń sọ orí nínú ilé lọ́wọ́ ṣùgbọ́n ẹni tó ń bọ̀ jíṣẹ́ látàásílà rìnrìn àjò ó ní ó tọ̀ lóòrùn níbi báyìí níbi ọgbà báyìí kódà èmi ni mo súgbàrà tí mi ìjẹ́ kíkíni tí mi ìjẹ́ kí tó expose ni mo mójútó sẹ́wọ̀n pé ẹn tó rí nǹkan ṣọ́jà ẹni ọmọdébí ọ̀rọ̀ ẹ̀rí ni lórí ẹni tí ò rí bẹ́ẹ̀ náà ni ẹn tó gbọ́ nǹkan kúta ni lórí ẹni tí ò gbọ́ ẹn tó mọ nǹkan tó lẹ́rìí rẹ̀ pé àbáyé òdìndí Umar lòdì àlàáhùn ó ní kò sí tí ń jẹ́ tàmọ́tòrò ní hajj ó ní kò sí tí ń jẹ́ tàmọ́tòrò kí láwọn sàárẹ́ sọ wọ́n ní kò sí tí ń jẹ́ tàmọ́tòrò òṣìṣẹ́ náà sì tàmọ́tòrò a ṣe pẹ̀lú rẹ̀ àbúrọ̀kàrí ṣe tàmọ́tù gbogbo wa láàmà ní pé tàmọ́tù wà ilé ẹ̀tún ṣe kí ni kí ṣe kí

وحفظ الله سبحانه وتعالى الحياة منهم ورعاها kọba adẹ́dà bá ti dáadáa fáwọn tó ti kọjá lọ kó tí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n dẹ̀ wà láyé ni wọn kọba adẹ́dà kọba fisọ́ rẹ̀ tó wọn ló fi jẹ́ pé kátọ́ gbogbo ẹ̀ pínpínlẹ̀ ọjẹ́ wọn lógún yàmà fi sọ yí pé bí ibà sàwọn àbá tí rí ẹ̀sìn sọ̀rọ̀. أبونا في الله، sheik aminu ashinkiti rahimahullah rahmatan wasa wájú kù báyìí wọ́n ṣe tafsir القرآن، quran lórí gbogbo àdúwà olùbáyá ti ìdọ́ ìlúkùránì ìlúkùránì orí ni wọ́n sí kì í ṣe pé wọ́n kọ́ lẹ̀ wọ́n transcribe rẹ̀ létà ní pé àkékeré ah, yìí má lọ báyìí ni wọ́n fi transcribe kẹ́sẹ̀tì tí wọ́n ṣe sí ibẹ̀ ní ìlú malẹ̀ ìlú madina madina tún nàbàwíyà bí tí wọ́n ti ń ṣe tafsiru lọ́wọ́ al-Albani wọ́n mọ̀ wọ́n al-Albani nígbà táwọn àfáà kan wọ́n ní hafizu sham àfáà muhaddisu sham àáfà aládìsí ti ìlú sham níbo ni sham Palestine Jordan Syria mọ gbogbo eré abẹ̀yìnbẹ̀ là ń pè ní sham almudarris sheikh muhammad sọ́ọ̀lì bin Uthaymin rahimahullah rahmatulahi wa ni la kalla bal hafisul waqt kìí muhaddisul asr kìí ṣe àáfà aládìsí ló ṣàm àáfà aládìsí àsìkò tá a wà yìí ṣáàyè ìmáàmù ṣèǹkìtì sheikh mukhtar ṣèǹkìtì wọ́n ṣe tafsir lọ́wọ́ albani ń bọ̀ kí ló ṣe ó dìde ó ní ìgbà tó wá fẹ́ kọjá wọn assalamu alayka ya Sheikh Nasiruddin Al-Albani mọ̀ sálámà sí ọ rẹ̀ afá ńlá Muhammad Nasiruddin Al-Albani Al-Albani dá lóhùn ìgbà tó kọjá lọ tán ó ní àwọn tí ọba dẹ́dà kú sórí ilẹ̀ láti máa fi sọ ẹ̀sìn rẹ̀ ní ìsinmi ta ní sọ̀rọ̀ ẹni tó dá nǹkan mọ̀ tẹ̀mọ̀fẹ́ tó mọ̀ nǹkan ní máa júwe ní júwe rẹ̀ ẹ̀rù jẹjẹ lòun nínú ìmọ̀ Quran torí pé èyí ṣe pé lójú nìkan ó ní tinú ó ní títà ọmọ àwọn tí wọ́n wà ń bẹ ó dìjọ láti kírun lọ́wọ́ rẹ̀ ẹ̀fùmá gbogbo wọn a sọ wípé wọn ò lè ṣe ní state sọpọ́tù ọ̀pọ̀tù òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀dẹ́ ènìyàn lòun òun lè ṣe mistake látara tuntun ìran tàbí zoo ó kira ká méjì lọ́ba sálámù torí pé kí ni fàǹfà tẹ̀lẹ̀ láàrin àwọn tó bá wọn dá sí kó tó di pé ìrùn yẹn bẹ̀rẹ̀ ni wọ́n gbé lọ bat, òun yàtọ̀ sí wa kí ló fi yàtọ̀ sọ́lá àlọ́ sọ́lá òní ṣe mistake ọlọ́run ó fi ilẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọ̀gọ́ dà sí wípé ẹ́ẹ́ rárá báyìí kò tẹ̀lé báyìí kò tẹ̀lé esma rẹ̀ kò lè ṣe mistake kọ́lọ́run ọmọ òun rárá ọlọ́run pé ẹ́ẹ́ ṣe báyìí ṣe báyìí. ó ti ọ̀rọ̀ ní ilé gan ìgbà tí àwọn obìnrin gbé tí wọ́n dé tàbí pé kó fi mọ̀ wípé kò sẹ́ni tó bìnrin ò lè lọ sí àrìn mọ́ lọ́wọ́ àgbàrá òjò ohun òkóhun ò nílé owó ìlúlé ò nígbà fún lọ́ba adẹ́dà nígbà tí ń ṣe àlàyé tí ọkùnrin gbọ́dọ̀ jẹ́ fóbìnrin بتفيد الاستمرار والتجدد àwọn ni wọ́n máa ń ṣe adarí wọ́n máa ṣe lọ láíláí ní gbogbo ìgbà lóòrùn ó fi gbogbo ara sojú ó fi tẹ́tí òní wọ́n máa ṣọ́ wọn lọ́wọ́ ṣọ́ wọn lẹ́sẹ̀ kèése wípé wọ́n máa máa ṣe kílọ̀pà kílò ìṣẹ́ náà tààtà kílọ̀ náà bá yàn sọ fún wa ó ní nàkìfàtàlá àkùlù wọn àníbá ní ìbá àti títí wọ́n ní aláàbọ̀ ọpọlọ kí wá tètè mú tí ọ̀bá ní bẹ́ẹ̀ iṣẹ́ tó bá adẹ́dà yànjẹ wọn lọ́pọ̀ sí ní ṣeéṣe mọ́sàlá yóò máa ṣe ń jẹ lọ́dẹ̀ máa sábà fọmọ lọ́dẹ̀ ma ṣé bàbá lè tẹ̀lé tọ́ ọba dé láti ibi iṣẹ́ tọ́ máa yà ọmọ rẹ̀ àjọ agbọ́ ọmọ rẹ̀ ohun tí bàbá sọ tọ́rọ òun pé gbogbo ètò tó ń bá náà òun gbọ́dọ̀ sí sóbìnrin ó sì ó aago méjì ni ó ti jí aago mẹ́ta lọ́tọ̀jú ilé lọ́tọ̀jú ọmọ lọ́tọ̀jú ọkọ lọ́tọ̀jú ọba adẹ́dá ọba dá bẹ́ẹ̀ kò ní rọrùn ló fi jẹ́ pé tóbìnrin bá ní òun ó ṣe àmóríbọ́ nínú àdámọ́ tọ́ba adẹ́dá dáì wípé wá àfà ìwọ náà ìwọ náà fún ọmọ ilé ìwọ náà ṣe lé ìwọ tọ́ka gbogbo ẹlẹ́ ṣe lé ó tò lé òní tò lọ́ba adẹ́dá fi sọ yí pé fásitì kí ni tá a ràn wọ́n lọ́wọ́ ó ní khairukum kairukum ní àníhì ẹni tó dáa jù nínú yín lẹni tó dáa sí àwọn ará ilé rẹ̀ ọ àtìsí wọn lórí tí wọ́n ń ṣe kọ̀ wá fi mọ bá àwọn kan wàhálà kairukum ní àníhì èmi mo dáa sáwọn ará ilé mi jù torí pé kí ni wọ́n máa ń ràn wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ inú ilé kó lè bá àwọn wọn lọ́rùn téèyàn bá ní èèyàn ọ̀pọ̀pọ̀ lọ gbé e, iṣẹ́ ìròyìn tí ń tò but ọkùnrin ni ó máa tò ó pélé ìbá ṣe rí ni ó máa ṣọ́wọ́ ni ó máa ṣe lè torí àwọn nǹkan tí ọmọ adẹ́dà ní kó ṣe nígbà míì tó bá bízì pẹ̀lú rẹ̀ ìwọ̀ tó pàtàkì tọba adẹ́dà ó lè mọ́ tètè mú wa bíi kíni bíi mú lọba adẹ́dà fi sọ yí pé wọ́n á mọ ààrẹ kẹbi sọ̀lá wọ̀sítẹ́bìrà àìlèyàn pa àwọn ará alé rẹ̀ láti ẹ̀rọ kíkí wá mùsùlùmí pẹ̀lú rẹ̀ irun kíkí lóru gan kí ló iṣẹ́ náà sáà sọ́nà sọ ó ní tọrọ bá kọ́kọ́ jí wọn tí wọn ò dìde wọ́n lọ ṣe ètò kọ́ máa bá tiẹ̀ lọ tọ́ bá ṣe bí rákà méjì kọ́ wá mú mi kọ́ rọra bù wọn lójú ètò wa effective jù ó bù wọn lójú kí á lójú fẹ́ nìsọ ọ̀sẹ̀ tí wọ́n bù wọ́n lójú tó wọn ò ní dá lójú rẹ̀ kíákíá yóò ọkùnrin bẹ́ẹ̀ láṣẹ̀mọ́ ṣèlójú táwọn ọmọ ẹni tí ọpọlọ rẹ̀ bá farapẹ́ bá ìrìnrìn kíkí kìí sọ̀rọ̀ àyànlélórí bọ̀tí àníjákàmùlá rẹ̀ á máa rí àsìkò gbọ́dọ̀ tó kàtókì àfàwọn àrùn kan circumstances kan tó lè jẹ́ wípé kò ní rí bẹ́ẹ̀ bí kíni láti fi ìdẹ̀kùn fún umar torí wípé kí lọ́ba adẹ́rà sọ máa jẹ́ alọ́lọ́ àlékún fìdí ní mẹ́ta àti ẹ̀sìn ní àfi ní lára مثلا òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́làm ní asáfàrú kìtì àjò nínú àràbà ìrìn àjò ègégé ni nínú ìyà ìnira ń wà fún ìrìn àjò kí ni ẹ̀kọ́ tá a rí kọ́ńbẹ̀ àfẹ́rin a bá ti kiri zuru wa tán ká máa sùn lọ ṣùgbọ́n tá a bá ti wà nínú àjò zóòrù jẹ́ wọ́n bá a nínú àjò zóòrù yẹn rákà méjì láàkì àkíní rákà méjì asiri káṣe ni ká mú wá kàkíní rákà méjì tàbí àtúní choi wípé kíni ká sùn síwájú ká lè kí ní àsìkò tí kíni ti asiri ó jẹ́ jámọ́ tàbí gbogbo eléyìí ìkẹyìn ìkúndì kọ̀wá ìṣẹ́wàá àwọn òfin ó máa ń ní exception àwọn exception láti fi jẹ́ kí ó rọ̀ wá lọ́rùn kò fi jẹ́ wípé arafa sáàmà pé ìrìn àjò láwà ó dẹ̀ yẹn apàzúrò àti asirikọ̀ mọ̀sídẹ́lífà ìrìn àjò láwà àwọn ní ìnira apá mọ́kúlùbà àti ìṣá ìkọ̀ other than that tàbí òjò rọ̀ tàbí ìpáyà ọ̀ṣẹlẹ̀ àwọn nǹkan bá ń bá ń bá ń bá lọ tàbí à ń wo pé ìnira àbí iṣu kan fẹ́ ṣẹlẹ̀ àdìpa àwọn àrùn bàbá yìí zoro àti asu Maghrib àti asia but àṣùbà ò sí papọ̀ márùn kankan náà àsìkò gbọ́dọ̀ kàtòkì tí ò bá ti sí àwọn instances ẹni tó kírun kásìkò rẹ̀ tó tó kò ní ọ̀n agbọ́dọ̀ mójútó ibi tá ti kí ọ̀n ká make sure wípé kí ni ọmọ kò nínú ẹ̀gbìn kìí ṣẹ̀gbìn nìkan a mójútó pé ọmọ kò nínú dọ̀tí kí ni dọ̀tí bí kẹlẹ̀dẹ̀ bí ikun bí itọ́ òfi jẹ́ pé nínú masjid láàrin òṣìṣẹ́ náà fàfúnlá gbogbo àwọn àrò kan báyìí kí ni wọ́n ṣe wọ́n ha dànù gbogbo nǹkan báyìí agbọ́dọ̀ mójútó aṣọ wa a mójútó wípé kò sẹ́gbẹ̀ ń bẹ̀ kì í tún ṣe ẹnìkan agbọ́dọ̀ dojúkọ kíbla àwọn májẹ̀mú yìí ó jẹ́ ní tó jẹ́ pé a gbọ́dọ̀ mú wá kàtẹ̀ tó mú ìmú wá pàápàá májẹ̀mú làwọn ilé ṣòro tó yẹ pé tí ò bá ti pé ìwọ̀n ọ̀lẹ́sẹ̀lẹ̀ àti ẹ̀rọ ṣùgbọ́n lẹ́yìn eléyìí àwọn nǹkan kan wà tó jẹ́ pé a ní àwọn òpó òun ni inú ọ̀run lọ́wà tí ọ̀bá ti sí tí òpó tí ó kò lérò ọ̀bá sí kí ní ọ̀ṣẹ̀lẹ̀ abala yẹn ló ṣe kí ni yóò wò ló fi jẹ́ pé àwọn tí ó jẹ́ òpó tí ọ̀bá ti sí nínú ọ̀run àìdá àgbàgbé tàbí afínúfínà ṣe abala yẹn ò sí. masada kí ni àkọ́kọ́ rẹ̀ ìdúró ọba adẹ́dà ni kúmù wọ̀kúmù lillahi di ẹ dìde ẹ jẹ́ ni tí ó ń dìde lórí ìrun bí ìgbà wà níwájú ọba adẹ́dà ẹ̀ ń bá ọba adẹ́dà sọ̀rọ̀. ẹ̀ ń kéèpè bó ṣe jẹ́ òpó àwọn súnà rọ̀ mà tọ́jẹ́ yí pé àìlò kò mú dídúró yẹn pé bí kí ni ìkáwọ́ máyà ìmọ̀ orí ọwọ́. tàbí ọrùn ọwọ́ tàbí ibi ọwọ́ báyìí ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta agbọ́dọ̀ sùn tí ló dé. àwọn sàádé ní wọ́n mú un pa wá láṣẹ ìtawọ́ ọ̀tún lé ọwọ́ àlàáfíà lórí ìran láyé òṣìṣẹ́ mẹ́sàlá àlàáfíà yọkọ̀kọ́ sí ìyìnlá kó tó di wípé ó ṣe tàbí ọ̀tún lé sọ̀rọ̀. ṣàmà yí pé Kùránì àti súnà ọ̀ranyà àti jẹ́ òpó àti súnà bí owó sílẹ̀ bá ṣe ṣe súnà ní bọ̀tí nǹkan tá ṣe ń ga oníjókò mẹ́sàlẹ̀ tá a bá dúró nínú ọ̀rọ̀ súnà rẹ̀ ní wípé ká máa wo bí ká máa wò wọ̀ ẹni tí ò bá wo ibi tí ó forí kàn tí ń wò tí ń wọ̀ kí ló ṣe òun kò tẹ̀lé súnà kí ni aburú àìtẹ̀lé sí súnà àṣetán yóò ṣe ikhtilas wọ́n béèrè lọ́wọ́ ìṣẹ́ ní fúlàrà fúlà tíyẹn bá dúró lórí ìrìn tí ń wò ní wọ̀ bóòlù à ó ní àṣetánì ní jí nínú ládàá ìrọ̀rùn ẹni tó ń kírun kọ̀fẹ́ kó tẹ́ kí ni àkọ́kọ́ ni pé kọ̀fẹ́ kó tún lè rùn kí ọwá rúnyìn àṣetán ọwá rúnyìn kí kí ni next step ẹ̀ kò fẹ́ kó rí kí pé kó ké rí kí kó wá pé tí ó fi jẹ́ wípé oríire ìrún tẹ́nà عن الفحشاء والمنكر sọ́dẹ̀dẹ̀ zikurullah akbar kó má ṣẹlẹ̀ fún tí gbogbo eléyìí ọba ti ṣẹlẹ̀ fún yọ́ máa kí mú lóòtọ́ ṣùgbọ́n gbogbo àwọn èrè ẹ̀rùn láyé ń bí kò ní tẹ̀lọ́wọ́ gan látẹ̀ tó mọ́ sọ tọrùn ṣọ̀hárọ̀wà ló fi jẹ́ pé ìdúró òpó òrùn ni àyàfi ẹni tó jẹ́ pé ọ wà ní òmìnira òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà àti sọ pé wọ́n sọ fún Imran bin Hussein òòró náà kí ọ ṣùgbọ́n tí ìnira bá dé bá ọ tí ò ṣe é kí lóòró ó kì í níjòkó bó ló ṣe kí níjòkó mọ̀ràn báà. báyìí. báyìí láti kí. ká kíyàn ní ìjì. ráyò àwọn àfáà wa ni pé kó fi mú dẹ́kun wa wọ́n tó jíṣẹ́ lọ́sàn án sọ́lá ń sọ gẹ́gẹ́. kí necessity báyìí lè bá ọ ó lè dúró kírun ó ní kò kí báyìí ọ̀wá rọrùn báyìí náà a máa wá bẹ́ẹ̀ ń gbà mí ìmọ̀ ọ̀dẹ gbọ́dọ̀ mẹ́ẹ̀ ọba adẹ́ẹ̀dẹ́ òfin mú ẹ̀dá lópin ìgbà tí òye bá ti wà pé olóye ó lè mú ìwà ara ọ̀ràn yẹn ni o ọgbọ́dọ̀ mú wa eléyìí náà wàá rọrùn òjíṣẹ́ lásán àtúntà nìyẹn ó lè dùbúlẹ̀. ó dùbúlẹ̀ kí èyí tó bá ṣeé ṣe nínú àwọn tó lè tó ṣeun ọmọ mú wa èyí tí ò bá ṣeé ṣe ọmọ kò yé gbé torí ètò kíníjòkó ìgan kò túmọ̀ sí wípé ọ̀rọ̀ àdìdandan ọ̀rọ̀ àmú nǹkan dání tí

ó mú lọ yóò tẹ̀ lọ ọlẹ̀ ju tàkọ́kọ́ yẹn lọ ẹ̀rí wò lẹ́nu wá ní láti nìkan ìlú wa dàrú kọ́nà ọmọ dàrú wa rú ní tẹ́síkìlì pásítọ̀ ọ̀hún tó òní mọ̀ wá ọ̀rọ̀ yẹn ni ó mọ̀ wá ṣé ẹ mọ̀ tolúkálukú bá ń tún sákàkiri ẹnìkan ojú ríra wọn mọ́ kí ni tó wá kan dandan ní olórí ala afa ọmọ ọlọ ọmọ mú kíra rẹ wá sami ala afa torí sọmọ àti múlò kú wá ọ̀rọ̀ ọmọ mẹ́rin dépò pé sami ala afa ala afa ọmọ kí lọ bẹ́ẹ̀ láti mú inú ọ̀run kúrò níbẹ̀ wọ́n sọ láti kọ̀ mo sì jẹ́ pé gba wọn kèfèrí tí wọ́n wò ó pé wọ́n ti ń jẹ wọ́n ti ń wọ́n ti ń jẹ wá lógun wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn náà ọwọ́ ń fà ibi tí wọ́n bá ti ń kírun láàyè àlùmọ́ ọba rẹ̀ nẹ́gbọ́sọ̀rẹ̀ ó ní wọ́n ń retí pé kẹ́ẹ̀dẹ̀rẹ̀ tí wọ́n yà lòyìn ọba dẹ́ẹ̀dà ní ara ẹ̀pínra yín sí méjì káwọn kan máa kírun máa ṣáájú fáwọn kan kírun káwọn kan máa ṣọ́ ṣọ́ yìí tí wọ́n bá kí rákà kan kí wọ́n kúrò lẹ́yìn rẹ̀ kí wọ́n lè kí òkú bọ́bá ṣe rọ̀ wọ́n lọ́rùn àwọn tí wọ́n ń ṣọ́ ọyìn káwọn náà gbapò tọ́lá àwọn kèfèrí pẹ̀lú orí burúkú wọn wọ́n ń retí kẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rún kí wọ́n dàbò yín wọ́n mọ̀ pé ọba adẹ́dà ló fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ ló fi lọ́lẹ̀ ló fi jẹ́ ife irun kò fẹ́ skills fẹ́dà ní kọ̀ǹdíṣà kankan ló fi jẹ́ pé àwọn afáwa imam lakita arabi mọ́tò yẹn ò fẹ́ dúró níbi tó ti kírun àsìkò òun dẹ̀ ti tó òun dẹ̀ ń páyà wípé àsìkò òun ò ní bá o kí ni wọ́n ní kò ṣe wọ́n bọ́ bá ṣe rọ̀ ọ́ lọ́rùn sí nínú mọ́tò yẹn tó o dẹ̀ lálùwàlà tó o bá lálùwàlà eruku tí ń bá ń gbé nínú mọ́tò yẹn fi ṣe tẹ̀yẹ́ mọ̀ má sí mọ̀ ẹ lọ. gbàtọ́rọ̀ ìdíwájú ṣé ní àlàlùbá ni wọ́n ní ó ní wọ́n rí mú wọ́n mú rẹ̀ torí pé kí irun kèsì ń tàbí ọ̀rọ̀ rẹ̀ padẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó wọ ẹgbẹ́ sọ́jú torí pé kọ̀tẹ́skìs fẹ́yà ṣùgbọ́n nọ́pìlà làwọn kí làtẹ́kí a ní choice ọlọ́run ti rọ̀ wá lọ́rùn ká kì í jókòó ṣùgbọ́n tá a bá kì í gẹ́gẹ́ bó jíṣẹ́ lásọ̀lá àtọ́lá ń ṣe sọ nínú sọ̀rọ̀ muslim ìdajì láàdá làágbà ṣùgbọ́n bọ́rọ̀ ọ̀hún kí á mọ̀ lé irun tóru bó ṣe pàtàkì tó òjíṣẹ́ lásọ̀lá àtọ́lá ń kọ́ wa ní bá ti bó láti jì àlejò rẹ̀ níjòkó ó ṣàlùwà lásán ó dẹ̀ ara jókòó ẹ̀ Allahu akbar níjòkó bá a ṣe sọ lẹ́ẹ̀kan mọ́rọ́gbà òmúfàtí àwọ̀ obìnrin ti ké súwà rẹ̀ ọwọ́ akọ bí àyà bí ogún tàbí ètò mọ̀ wípé yóò rọ̀ ọ́ lọ́rùn láti mú wá ní òòrò wá dìde ọwọ́ parí rẹ̀ sí ìdúró lóòrò kò tún lọ sí rùkú lóòrò kò tún kọ̀tínú òmúráká kejì náà wà rẹ̀ ìdàmí ìyí máa rẹ̀ ra ya fẹ́ sojú wípé kó mú ti ámúlẹ̀ ìlú wa ó ọba ti ṣe ara ó ṣe kíni yóò ìjà pépé wa ó fi wípé lákàkẹta àtẹ̀kẹ́ ní yókù ara ó lè kíni ó bọ̀ láti ṣẹ́gun tí ó ti tí ó kò fẹ́ kó orí kí ní ìṣe wọ́dẹ̀ fẹ́ ṣe o lè kọ́kọ́ bẹ̀rẹ̀ ní jòkó náà mọ̀rọ́bà gẹ́gẹ́ bá ṣe fún ẹ̀ aláàfúgbà tààdá rántí ní nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn táàbá ń kí tàràwí níbí tọ́ra fẹ́ lo súrà tó gùn a máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú jòkó ni tààdá fi ka bíi ewé bíi márùn ọwọ́ àpò bíi méjì táwọn èèyàn ti ṣe kíní dáadáa àwa dìde á parí òkú ní òòrò àwa lọ sí òkú lóòrò yẹn bẹ́ẹ̀ náà láti kí bẹ́ẹ̀ láti kí lákà kéjì tó eléyìí pàtàkì ìyẹn náà ẹni tí kò bá ní okun ara bóyó rẹ̀ the ń sẹ́skísù wọ́n sọ fún ndị kí under condition àwọn tí wọ́n bá jẹ́ bíi dókítà oníwòsàn tí wọ́n láwọn patient ẹ̀jẹ̀ mùsùlùmí kí máa rán wọn létí ilé ṣẹ́ẹ̀tì kírù ọgọrọ wọn lè máa mọ̀ bá a ṣe ṣe wọn ẹjẹ́ agbóru wá fún kẹ́ṣàlù àlá kẹ́ṣàlù àlá a ṣàlàyé fún wọn bí wọ́n ó ṣe kí látara bẹ́ẹ̀ àwa náà gbalada torí pé kí àwọn kò fáà tọ́lọ́n bá fi ọ́ sí àdánwò pé ọlọ́sọ̀ spítù tẹ́lẹ̀ pé kò fáà ló ń darí rẹ̀ kó tó jáde bẹ́ẹ̀ wọ́n lè sọ ọ́ di kèfèrí wọ́n ní kọ́ wá gba Jésù sí gbèsè ayé rẹ̀ torí olólùgbàlà oríṣiríṣi àrínú àwọn ọmọ ẹ̀yà tó jẹ́ wípé kìí ṣe àwọn ni wọ́n lọ síto mùsùlùmí náà lọ lọ síto bọ̀dù mùsùlùmí tí ò bìkítà rẹ̀ ó ní àwọn tẹ́ẹ́jẹ́ dókítà tí wọ́n ṣe mùsùlùmí tó gbà síṣẹ́ arákùnrin ti wá ọwá rẹ̀ àgbàlagbà ó tí wọ́n bí 90 ìjẹ̀rẹ̀ tó ṣe wá fún ọsibítù ò ní gbé ọsibítù mùsùlùmí ẹni tí ọwá rí nígbà bí dókítà òun jẹ́ kèfèrí ọfẹ́ sẹni ẹlẹ́ni di kèfèrí tó ti bára ń ṣe ní bàbá tó ó bẹ̀rẹ̀ sí pariwo ní pé kó ní burúkú rẹ̀ kó níwájú òun ibẹ̀ ní àwọn tí wọ́n ti wá bá a kí ló dé bàbá wọn ní abẹ́rẹ̀ lórí burúkú ó ní kí ẹni tẹ́mi ó ti sùlámù lẹ̀ kí wọ́n gba jésù sí gbèsè ayé rẹ̀ ṣé ìwọ gba jésù sí gbèsè ayé rẹ̀ tó tèmi èmi gbà sí gbèsè ayé mi torí mo mọ̀ pé ìránṣẹ́ ọba alẹ́dà ni ẹni tó jẹ́ pé tó bá dé yóò tẹ̀lé mọ́mọ́ ni tọ́lọ́lọ́ àlọ́sọ́lọ́ tí ìbá ṣe pé ó ní tẹ̀yà kóòsù ìdájí àti ìdúró tuntun kí ni ó ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ torí ọ̀kan yóò di kẹ̀dẹ̀rí sọ́rẹ̀ tó rẹ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ ẹni tó rẹ̀ bákan méjì ló fi jẹ́ tó bá ti rẹ̀ ọ́ má fojú tẹ́ńbẹ́lú rírẹ̀ tó rẹ̀ ọ́ máa palẹ̀ mọ́ni Ah, ordinary malaria ni àìmọye ordinary malaria tó bá lọ ọ ah, wà ní oyún ni ẹ eh, ń bọ̀ ni torí pé kí ta ló sọ pé ó rèé ọ wà nírìn àjò yìí ta ń sọ pé ó bọ̀ òfìjẹ́ mùsùlùmí máa dún ní má ìbàdá ìsílọ́hùn ìdúróṣinṣin pẹ̀lú ọba adẹ́dà nínú àwọn condition kìí ṣe wípé kọ́ a máa ṣe gbogbo owó wá ṣe wù ọba adẹ́dàdẹ̀ ti ṣe ó ti fi ṣe rọrùn fún wa kí ni kejì òpó takbiratul ihram gbólóhùn Allahu akbar tààtì bàbá fẹ́ bẹ̀rẹ̀ òpó òun bó ti jẹ́ pé bá a bá fẹ́ ṣe hajj kí là á ṣe àgbé ìṣọ́m ẹni tí ò gbé ìṣọ́m tó ti ó ti bọ̀ sí inú ṣe hajj kò bọ̀ sí. ló fi jẹ́ pé ẹrú ọlọ́mọ ọba kan láyé òṣìṣẹ́ lọ́sọ̀ àtọ́là ó wẹ̀ ó múra dáadáa ó ti tọ́ àrẹ sára ó da gbogbo ẹ̀ sára tó ń wọ àlìkínbà rẹ̀ níṣẹ́ lọ bẹ́ẹ̀ kẹ́lá mọ́ ẹ̀ bẹ́ẹ̀ òṣìṣẹ́ lọ́sọ̀ àtọ́là ní wá sọ fẹ́ ṣe hajj ó ní bẹ́ẹ̀ ni ó ní à sórí ètò ọwọ̀ lèbọ́lẹ̀ gbogbo tuntun tí tòàrí tó fi sára lè fọ̀ dànù ó júwe gbogbo ẹ̀sìn ọwọ́ alẹ́ aṣọ pele méjì ẹ̀ náà ọ̀sán kan mọ́sálẹ̀ ó fi kan bó òkè ìgbà yẹn lọ́wọ́ àṣìṣẹ́ bí ìyún làwọn àfáà sọ pé ẹni tó ṣe nǹkan kan nínú iṣẹ́ ájì tó jẹ́ nǹkan ọ̀ràn tí èsì pọ́ máa máa sí tó jẹ́ pé àìmọ̀kan ni kò sí tó wà lórí rẹ̀ yóò torí pé kí ni òjíṣẹ́ náà làbá ẹ̀tọ́ tó gbogbo ilé òjíṣẹ́ náà làbá ọ̀rọ̀ ọba tó á sí hajj o ọ̀pẹ̀rẹ̀ o àbọ̀ ó ṣe kí o ọgbà ọ̀sán kankan tó bá jẹ́ pé ó jẹ́ ọ̀ràn ni òjíṣẹ́ náà làbá gẹ́gẹ́ bá ṣe sọ súnà rẹ̀ òní ń gbé tá a bá ti ṣe Allahu Akbar ọwọ́ wa ìmọ̀ kọ́ wà níbi kọ́ wà níbi kì í ṣe pé fẹ́ ká fẹ́ etí o sọ́rí ṣé etí ni ṣé etí ni nà ẹ̀wọ́n ìbílẹ̀ wọn máa ń fẹ́ rúpọ̀ ní lédè wa etí orílẹ̀-èdè so ẹ̀kọ̀ kan máa ń já màrà wọn so Allahu akpa ọ̀nà mẹ́ta rẹ̀ ìmàkó sọ pẹ̀lú rẹ̀ Allahu Akbar tàbí Allahu Akbar tẹ̀wọ̀tì bákan náà ibi tá a kàn gbé sí lórí àtọ̀ tàbí Allahu lọ́kọ́kọ́ sí kò tó ṣe tàbí ọkọ̀kọ́ ṣe kò tó ṣe kí ni kò tó ṣe àwọn àpapà èké ìtọba tó gbẹ ẹ̀rí wá fún báyẹ́ gbà torí pé kí ni ẹni tó ṣe òun kí tó jíṣẹ́ lásán àtúnlá ń kọ̀ rẹ̀ gbogbo ẹ̀ àtúnlá ayé ó ní ọ ṣàlùwàlá nígbà ọba ṣe mọ́tótó tán ọ wà tèsì kíblà tó ọba tèsì kíblà ọ wà dúró ó ṣe ìmá báyìí tàbí báyìí ìmá kọ́ sáájú tàbí wà pẹ̀lú rẹ̀ tàbí lẹ́yìn rẹ̀ èké ìjọba ṣẹ̀mọ́ lẹ́tẹ̀. Fàáhẹ́ nà òpó orúkún lè lẹ́yìn. súnà ní wípé zikir tó ṣeun ọwọ́ tó ṣeun but sísọ Allahu akbar àkọ́kọ́ òpó ni téèyàn ọ̀bá ṣe lẹ́yìn ìgbà tó dà ní ẹ̀tàn òfin ìsìkìlá ó dúró ìgbà ó dúró ọ̀dà níyàn kìí ṣe pẹ̀lẹ́ ni zúùrù lọ fẹ́ kí ó ti wà lọ́kàn rẹ̀ pé ọ̀fẹ́ kí sí ọ ń bọ̀ lé láti wá kí irun zoo ní mọ́sídìí ní lóòótọ́ ṣùgbọ́n sọ́ọ̀mù ó ti wá débẹ̀ báyìí bó ṣe jẹ́ wípé nígbà tó ń bọ̀ lé láti wá ṣe hajj ṣe bá mi ẹ̀ tó wà tá a dé ní kọ́ọ̀tù nǹkan kí la tún ṣe àmà nìyẹn wà labbaik umratan mutamati'an ila al-hajj tẹ̀bẹ́ ìkàlà ọmọ lẹ́bẹ̀. mẹ́ta bá ti dàníyàn àníyàn ti hajj a máa dà sókè a máa dà síta àníyàn ti umra náà a máa gbé síta tẹ̀bẹ́ ìkàlà umra ta lẹ́yìn rákà méjì tààkì afẹ́ ti kíbla tẹ̀bẹ́ ìkàlà umra ta labbaik Allahumma labbaik إن الحمد ونعمة لك والملك لا شريك لك عليكم لبيك إله الحق لبيك ذا المعارج لبيك ذا الفواضل لبيك وسعديك ورغباء إليك والعمل لا إله إلا الله مضيم إليك بطين أقنعوه وفكين إليك mo fẹ́ àṣùbà mo fẹ́ àṣù mo fẹ́ mọ́gírì owó jẹ́ ìrìn ọ̀kan wa bá. ìfèsì kíbla fani ìfisínú àníyàn ìrun tá a fẹ́ kí dẹ́ńkí tún ni takbiratul ihram súnà rẹ̀ aṣọwọ́ báyìí ìmà pẹ̀lú rẹ̀ tàbí ká tó ṣe tàbí nígbà tá a bá ṣe tán bó ṣe jẹ́ pé súnà ti àníyàn oníkíni inú ọkàn lọ́wà inú ẹ̀mí àníwú síta so na waitu sọ̀láta zuhuri ìtìdá àdìrí imam gbogbo ilé kò sí lára rẹ̀ kọ́lọ́wọ́n bá kó bá forí jìn àwọn ẹni tí wá títí wọ́n fi eléyìí lọ́lẹ̀ rárá àníyàn inú ló wà kì ṣe pé ń ita. sí ìta náà lẹ́yìn eléyìí qira'atul Fatiha ọ̀ràn àyà òní kíkẹ́kà Fatiha ẹni tí ò kí Fatiha kò níhùn àyàfi ẹni tó bẹ̀rẹ̀ tó fẹ́ gbà kò sí tó lè kà àgbàlá ìwà fún kò ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah tàbí la ilaha illallah tàbí náà wà ká ọ wá di kàrá ìjìdá gbogbo ilé ikò lè ṣe bọ̀tí ó ti gbà fúlá ìrúndẹ̀ ti tó lọ́ṣàlùwàlá báàbò bá ń ṣe ń pe òun náà ṣe lọ́wọ́ fún yóò ṣe gbogbo ẹ̀ kò tí ì lè wí yóò máa kọ́ ọ torí gbólóhùn ignorant muslim kò exist ẹ̀sìn islam ìmàlọ́sáájú rẹ̀ ẹ̀sìn tó jẹ́ pé omi gan dáadáa fi kírun wọ́n define rẹ̀ pé kí ni omi intellectual ẹ̀sìn kìí ṣe wípé kákàmá ṣe pẹ̀lú ìmọ̀ wíwá kí ló mi tá a lè lò láti fi ṣe mọ́tótó kó tó di bá kírun kí ni ìrun kí là ń pè ní ìrun kí ni rátá gbogbo ilé agbọ́dọ̀ mọ̀tútó kíkà fáti àwọn kíkà wá wẹ̀ agbọ́dọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú tààwí ìfẹ́ àrùn ìmá àwọn olùdílá ìsẹ̀mí ìràní mina ṣaitọ́nì bọ̀jí min hamdihi wa nafasihi wa nafasi bismillahi rahmani rahim àbí àwọn olùdílá ìsẹ̀mí ìràní mina ṣaitọ́nì bọ̀jí àbí àwọn olùdílá mina ṣaitọ́nì bọ̀jí gbogbo rákà kọ̀ọ̀kan kátó kàfátíà á mú wa ṣùgbọ́n jẹjẹ àwọn afá kan sọ pé súnà ní kápẹ́bẹ̀ but ẹ̀rí tó fẹsẹ̀ nílẹ̀ jù ọ̀rọ̀ ẹ̀yàn ni gbogbo ìrun tó bá kí tó bá bọ́ nínú àjàgà àṣepá lọ fẹ́ rí jẹ níbẹ̀ fi jẹ́ lọ tí ròyìnròyìn bá fẹ́ pọ̀ fún ọ tó fẹ́ ní concentration o lè tètè sáàdì ọlọ́run ọba nínú ọ̀rọ̀ rẹ̀ a'udhu billahi minal khinza eléyìí wá nira fún kò tí ìfẹ́ ní fún ẹ̀ alal aqal láti jẹ́ ni láti lè dà torí wípé àgbàrá òjò rẹ̀ òkóhùn ò nílé wó èyí lé ní òlígbà bá ṣe pèrú ó fi rége ni ó tún padà wá ń gbà wọ́n pèrú tán wọ́n ṣe kọ́mà ó tún fi rége bá wọ́n parí kọ́mà ó tún ń bọ̀ láti fi wá ṣàwáṣà kíhùnkíhùn láti ṣe kí ni láti confuse gbàyìnbó àmàrò tí ò tí ìrò tẹ́lẹ̀ kí ní báyìí wọn tí ṣe nǹkan báyìí wọn tí ṣe nǹkan báyìí ó dẹ̀ yẹ kó ọkọ̀ àmọ́ kó nínú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọ̀tọ́ bá ti pẹ̀ ní pọ̀ sójú kan tí ń wo bí tí ó sì sùgádà ń tí ń kà tí ń ìmá máàlìkì àwọn màlìkì àwọn àfáàní màlìkì abúlábù máàlìkì àwọn àṣàlàyé rẹ̀ kùnrin ẹgbò báyà ọ̀kanú méjèèjì iyyaka na'budu wa iyyaka nasta'in a pẹ̀ níbi ìyá ìyá àníṣẹ́ ní ìyáka torí ká má bà ṣe ṣírípù nínú fásíà ìyáka ó kankan ìyáka là ìyáka là ń wárà lọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n bá pẹ́ lórí rẹ̀ ìyáka na àrúdúwọ́ ìyáka na sẹ̀rí ìwọ nìkan ọba adẹ́dà lọ́bọ̀lá alẹ́mí àjọkẹ́ ayé aṣàkẹ́ ọ̀run tó jẹ́ alákòóso ọjọ́ ọgbẹ̀yìn ìrẹ nìkan là ń sìn àpé à ń bá múlẹ̀ mi kí ni túmọ̀ sísìn gbogbo ń tá a bá fẹ́ ṣe òfin rẹ láàmà tẹ̀lé wọ́n ìyá kẹlẹ̀ sẹ̀rí ọ̀dọ̀ rẹ láàmà ti wá ràn lọ́wọ́. ẹni pé tí a ní ká sìn ọ́ tí ẹni kọ́ ọ bá wa mójútó òkúta wa. ìmùlẹ̀tún ọwọ́ di next page lóde ìdínà ṣùgbọ́n ọ̀tọ́ ni mo ti tẹ́kùn tó a sí ọ̀nà ọ̀nà tọ́tọ́ àwa sọ lásán àtúnlà sirata alladhina an'amta alayhi ọ̀nà àwọn tó kẹ́ àwọn olókẹ́ al-anbiya àwọn anábí ọlọ́wọ̀n ọba sallallahu ala nabiyina alayhi àwọn ṣùwádá àwọn tí a ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba tí a ń tán síbẹ̀ àwọn sọ̀lìfì àwọn ẹni lé tọ́jẹ́ yí pé gbogbo ń tọ́ bá ṣẹlẹ̀ wọ́n bọ́ lọ́run ọba dúró ọ̀nà tí wọ́n òun ni kí ọ jẹ́ kò fi ẹsẹ̀ wa lé àti mọ báwọn atúnlà ọ̀họ́ ìrìn mọ̀fùdú bí ààrẹ yìí kèése ọ̀nà àwọn tó bínú sí àwọn olọ́lọ́ bínú sí àwọn Jews àwọn Yahudi kí lọ́lọ́run fi bínú sí wọn wọ́n mú òdodo wọn tẹ̀lé wọ́n mọ̀ pé ànẹ́bí ń bọ̀ nígbẹ̀yìn sallallahu alaihi wasallam wọ́n mọ̀ ọba adẹ́dà júwe rẹ̀ fún wọn débi ìgbẹ́ ọba adẹ́dà ń sọ pé yà àrífúnà òkàmọ́ yà àrífúnà àbínáà wọ́n mà bí ẹ mọ ọmọ wọn ni pé òbí ọmọ yóò ti ọmọ rẹ̀ láìláì wọ́n mú òjíṣẹ́ lásìlásìlá kódà wọ́n mọ àwọn tí wọ́n rọgbà ká ló fi jẹ́ pé nígbà tí òjíṣẹ́ lásìlá rọ̀ tó lọ tí máa bá ó ń ṣeṣẹ́ pẹ̀lú ìyàwó Khadija lọ sí ṣáàpù àwọn Yahudi ni wọ́n ń béèrè pé ọmọ àtàlélé gulam mọ́nàdà ọmọ àtàlélé kí ni ìjẹun fi ń béèrè òòrùn mú gangan ẹni tó bá fẹ́ <laughs> mọ́ bọ́ọ̀lù tè mú ó dìbò bá lọ síbẹ̀ ọmọ kó eléyìí èso òòrùn bíbí èso òòrùn òòrùn tí máa ń yọ ọ̀dà tí wọ́n fi ṣe títì òòrùn wọ́n wá rí olúwa rẹ̀ bí ìgbà tí ọ̀mbrẹ́là wọn ra ta sí lórí òun nìkan òun ọ̀pá yẹ̀wúdí wọ́n ń béèrè ọmọ ta lélé wọ́n wá ń ṣàlàyé pé apẹ́rí ànẹ́bí ìgbẹ̀yìn tí wọ́n sọ òun làwọn ń rí lára eléyìí nínú àtúrí tí Abubakar Siddiq rọ́dí àlàájú tó fi jẹ́ pé òun lọ́kọ́ kọ́kọ́ bẹ̀ fún un owó on witness ṣẹlẹ̀ nítorí náà ìjọ rẹ̀ tó mú òjíṣẹ́ lásà àtúnlà ó tún ọ̀wá súnmọ́ ló fi jẹ́ wípé ti tẹ́lẹ̀ ojú òjò rọ̀ ẹ́ ìgbẹ̀yìn rẹ̀ ni á tẹ́lẹ̀. yọ́bà mi lórí ẹ̀ lótú ọ̀tún súnmọ́ òun ló ṣe agbátẹ̀wò bí òjíṣẹ́ lásà àsọ́là ti fẹ́ ìyàwó Khadija aléyàsọ́lá ọ̀dẹ́lá àná wọ́n máa wọ́n marú èèyàn tí ń bọ̀ àpèjú èèyàn pé fún wọn ṣùgbọ́n ẹ̀ta ni kò sí tẹ́ta ní òde bàjẹ́ ó ti jẹ́ pé ìran tí ó ti jáde nù ẹ̀yà tí ó ti jáde nù kò sí jáde lọ́dọ̀ ọ̀tá wọn ibi tí wọ́n ti kàgbákò nù tí wọ́n ti sórí ibú nù wọ́n bá dẹ́dà má sì jìwà bẹ́ẹ̀ ló fi jẹ́ pé tí àáfàá bá ń ṣe tí ò tí ọmọ kọ̀tẹ̀lé ń tọ́mọ̀ àwọn àfáà ní ó ṣe bí Yẹ̀húdí torí pé kí ni ó mú òdodo kò tẹ̀lé wọn wá ọlọ́run bá ń ká wá parí rẹ̀ wọ́lẹ̀ dọ̀ọ̀lẹ́ kó má jẹ́ ọ̀nà àwọn tó ti sọnù àwọn wo ni a sọnù àwọn ni Nasara àwọn kírísítẹ̀nì tẹ̀ ń bọ́ ọ̀rọ̀ wọn torí téèyàn fẹ́ lọ sí mẹ́ẹ̀dógùrì látàbújá fẹ́mọ̀ pé ìdájì ọ̀nà kọ́ wá fèsì ọ̀nà Port Harcourt kọ́ máa sáré kọ́ máa làágùn pé yóò dé mẹ́ẹ̀dógùrì hata yẹ́líjẹ̀ jẹ́mẹ́lì bí fẹ́mì ìlẹ̀kìyà ó ti gbà jí àkúnmí bá wọ ẹnu ho abẹ́rẹ́ kó tó dé mẹ́ẹ̀dógùrì amú mùsẹ̀hìlì àlá tí ò lè gbé tí ò lè ṣẹ ní jẹba wọ́n gbìyànjú tábà ní gbìyànjú wọ́n gbìyànjú pọ̀ lórí kíni lórí òfo nítorí túmọ̀ sí ni pé wọ́n bá dẹ́dà mẹ́jà wo gbìyànjú lórí òfo ìtì ẹ̀sára rẹ̀ káwá tẹ̀bà sí ká máa làágùn lórí iṣẹ́ hmm, kó ṣe lè kó kéré mọ́ kógun régé kọjẹ́ ń tàà ti torí ìjọba rẹ̀dà kí ni ti gun régé kó ṣe pòrú gẹ́ tí ọba rẹ̀dà fi ró ìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọpàtà tẹ́láṣẹ́ fàtíà ìjọ́fù pàtàkì fàtíà ti ká lórí ọ̀ràn yẹn ṣùgbọ́n circumstances kan tún máa ń mú kú circumstance ìmáàmù ń kéhun sókè condition tó lè mú condition ó tóbi mẹ́ta lórí eléyìí ìmáàmù ń sókè tó bá ká fáátì àtàn tó ṣe wọ́lọ́ dọ́ọ̀lì àmì ọwọ́ díẹ̀ láti sinmi ìdákẹ́wà tó fàtí àkà àwátà ń bẹ lẹ́yìn ìmáàmù àkà ó di mélòó ó di ní àbí ajìnà sí ìmáàmù àgbọ́kìrá rẹ̀ ṣùgbọ́n bá ó ṣe léwu ká mọ́ gbọ́kìrá rẹ̀ tó ṣàbùkù ńgbà tí wọ́n bá ṣe àmì oyin bó ṣe lè wù kí distance yẹn pọ̀ tó àmì ẹ̀ yóò ṣe kí ni yóò vibrate débi wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà lọ́nà ìdílé gan ẹ pọ̀ pé wọ́n ti kàfá kí àtà wọ́n ṣe àmì kàfá kí àrẹ. ó di mélòó ó di méjì ẹ̀kẹta ìmáàmù kò yé dúró tó bá ti ṣe wádà dọ̀ọ́lé àmì torí pé kìí sọ̀rọ̀ àyàn ní fún kó dúró kò wulẹ̀ dúró ọdẹ gbé súra mi ó gbé mi òfin wo lọ́wọ́ á de ìwọ́tọ̀ wà lẹ́yìn rẹ̀ toró ń kí ó ń kéwú sókè òfin tó dé ọ lófin ọba adẹ́dà ọba adẹ́dà wàá tú ẹ lẹ̀ kí ló fi tú ẹ lẹ̀ ó ní tí wọ́n bá ń ka Quran ẹ̀tẹ́ ti sì kẹ̀ẹ̀dákẹ́ ọ̀dàkẹ́ ọ̀tẹ̀ torí pé kí ni tọ́ ọ bá ní kọ́ ọ máa ka tiẹ̀ òun náà dẹ́ ń ka tiẹ̀ kí ló ṣe wù ó ti takò fún ọlọ́run ọgbàládà ò lẹ́ṣẹ̀ òní ẹ̀ ìtúnṣe yẹn nìkan ìmáàmù ó ti wà nírù kú òkú tó dé ọ̀wà ní sọ pé aláàbọ̀ ìṣẹ́lá ìwọ̀n kó dá gẹ́rẹ́ kó tó di kó kó ní rúkú rárá fún ọba ti ṣe tẹ̀síwẹ́rẹ́tì nìkan ọ̀rọ̀ yẹn ni kìí sí kọ́nà òun nìkan ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn rẹ̀ pọ̀ ọwọ́ mọ́sáàsì ìmọ̀rùn ti wà ní rùkú kí ló ṣe ó pè sí kíbla ó ṣe tẹ̀gbẹ́ ó tilẹ̀ kan wọn náà rà lọ rùkú ọwọ́ àmà bọ̀ ọmọ bọ̀ ó fi bọ́ títà kú pẹ̀lú wọn súnẹ̀ ló fi jẹ́ pé ọ̀kan nínú àwọn tàbí ó ṣe bẹ́ẹ̀ nígbà wọn wá kírun tán kò ní pé òun ò ní rákà yẹn ó wá fẹ́ dìde kókún rákà yẹn san sàbẹ̀ kejì wá bà wá lẹ́yìn pé èwo ló dé. sálámà pẹ̀lú wa òdìbò àwọn ẹgbẹ́. tàbí bó ṣe wọ mọ́ṣáláṣí ìwọ̀n jẹ́jẹ́ ni màmú jẹ́ ọ̀ràn àyẹ̀dẹ̀ ni kì í ṣe pé òun gbọ́ tí máa mú ká ọ̀ràn àyẹ̀ ni pé kó mú fátí àwà bó ṣe tẹ̀gbé ó ṣe lè rọ̀ báyìí kí máa mú bá lọ sí rògbò wọn náà yàtọ̀ tó ní kí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ kù kí ẹ ṣe pé kọ́kọ́ pé jẹ́ ń sáré ka fátí àmì jẹ́jẹ́ ní kúkú ń sára ọ̀ ìbànújẹ́. ìfẹ́ kíbla ìdàníyàn ìṣe takbiratul ihram pẹ̀lú àwọn súnà rẹ̀ ìmá wa lọ ìmá kọ́wọ́ wa kọ́kọ́ lọ ká tó ṣe wa ìmá ká tó ṣe takbiratul ihram ká wa sí rẹ̀ ìmá bó ṣe kọ́ arákùnrin sàdé ìnìyàn rọ̀dẹ́là pé tọ́ ọ bá fẹ́kìn ọ ṣàlùwàlà ó fèsì ọ dara ó dúró ó ṣe tẹ̀pẹ́ tó lè báyìí ọwọ́ ló dùn gbà ló dùn gbà ọ ibi kó ṣiṣẹ́ mẹ́fà àtúnlá ní ọba dẹ́dà ó fásíà sí mẹ́ta àtòun àtẹ́rú rẹ̀ tẹ́rùbá ti ní tó ṣe tàwí tó ṣe pàtàlá tó ṣe alhamdulillah rabbil alamin àmọ́mọ́ni ọ̀rìn mẹ́tì omi sí ọba adẹ́rẹ́ sọ wípé ẹrú ní ń tàn ó ń yèmí tó bá ti ń ta ọba adẹ́rẹ́ tó ń yèmí kí ń bí gbogbo tó bá dé ìlú fún un ìyá wa Umu Salama tó fi béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sàdúrà tí mo bá fẹ́ sàdúà kí ni kí n ṣe bó ni kí n ṣe sàdúà òjíṣẹ́ náà sàdúrà ni bó ṣe wà nínú súnmẹ́nà Nasa'i ó ní kọ́kọ́ ṣe subhanallah subhanallah subhanallah ṣe mẹ́wàá wá ṣe alhamdulillah alhamdulillah alhamdulillah ṣe mẹ́wàá Allahu akbar Allahu akbar Allahu akbar ṣe mẹ́wàá wá tọrọ ntọ́n bá ń fẹ́ ọlọ́run fọ̀ nínú àwọn àdékùn mi ṣẹlẹ́fà àfọ́lá ó ní tàtàlá kìtọ́ pọ̀ fún mi torí wọ́n bá ní tàtàlá tún fún àwọn màláìkà náà wọ́n máa sọ pé wọ́n máa rẹ́ra gbogbo ní bá ń fẹ́ bá fún ọ bá fún bá fún ìṣẹ́kìlì islam ibùn jẹ́ni àfihànlá àtàwátà ló ń sọ ipé ẹni tó bá gbọ́n kìí ṣe ipé ìyẹ̀yìn àdúrà nìkan ni ó di fàtàlá tó tó ti ṣe lọ́gbà àtàlá kí ni ó fi kó tó bẹ́ẹ̀ tí ń bá ń ṣe lọ tó bá tún ṣàdúrà tó tún ṣàtàlá tó kó fàtàlá tó ó fi kó mú tẹ̀mọ̀ gbogbo torí pé kí ni kò sí iṣẹ́ eré kan téèyàn fẹ́ ṣe tí àsàlátò òjíṣẹ́ náà tààtàlà wà níbẹ̀ tọ́ba adẹ́dẹ́ ò ní síjú àánúwò yẹn tí ò ní gbá ní ẹ̀fẹ́ sí. Ah, bàtà bá ṣe tẹ̀ṣẹ́ òdì kí ni wọ́n ní ká ṣe Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim innaka Hamidun Majid وبارك على محمد وعلى ال محمد كما باركت على ال ابراهيم انك حميد مجيد òjíṣẹ́ náà àtàn lẹ́yìn bọ̀ bá ń ṣe lẹ́yìn tàṣáwù tọrọ ẹni tí ń tọ́n bá ń fẹ́ ọlọ́run fún ẹ̀yìn ọ̀kan bàtà bá pè mú ká òjíṣẹ́ náà àtúnlá ní sábà ṣe aláàmọ̀rọ̀ bá àbí ìdá ti táàmà wọ̀sọ̀láàtì ọ̀ọ́yìn àti Muhammad al-wasila kó tó dípa àsòyìn kí láàkọ̀kọ́ sí àkọ̀kọ́ sàlùkù àti òjíṣẹ́ náà àtúnlá bàbá ṣàtọ̀lá tá a bá jẹ́ bí gbogbo bí mọ̀ẹ́dì ti ń ṣe àwa náà bá ṣe wá yá ìlà ìlọ́lọ́ àwa náà ni yá ìlà ìlọ́lọ́ délẹ̀ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ال ابراهيم انك حميد مجيد اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه اتي محمد الوسيله torí wípé ó ní ibì kan wà wọ̀sílà ni ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó fi sípò yẹn níjọ́ pé ìdí àti àmà èmi lẹ́rú náà mọ jẹ̀rán èmi ní ìjẹ̀rú náà nítorí náà kẹ́ ẹ lè bá a rọrùn kí ìṣìpẹ̀ ní ìṣìpẹ̀ ní òjíṣẹ́ náà sàtúnlà kó lè máa ṣẹlẹ̀ fún yín tẹ́ ẹ bá ti gbọ́ tí wọ́n pè é ẹ fi tẹ́ ẹ bá ti ṣàfọ̀lá àtùfún mi tán

pásìkò òun ti tó ó ti wọlé kí ni àbáàlì kejì ní pé àti fẹ́ gbé òun dúró kọ́dì kọ́ mẹ́tì sọ̀lá àti kọ́dì kọ́ mẹ́tì sọ̀lá àti fẹ́ gbé òun dúró báyìí àti fẹ́ gbé òun dúró báyìí. òjíṣẹ́ náà tún lára fún mi ó tún wá sọ fún sàbẹ̀yìn tó sì mú kí ó ní wọ́rọ̀kà kọ̀ wá lọ sí rúkú tọ́lọ́ bá dẹ́dà sọ pé wọ́rọ̀kọ̀ọ́ wọ́sítúdù ẹ lọ rúkú ẹ lọ sí sìgádà bóun náà ṣe lọ rúkú. ìmọ̀ ìmá káṣe Allahu akbar síwájú tàbí pẹ̀lú rẹ̀ tàbí ká tó lọ ọwọ́ wa náà ìmọ̀ èjìká tàbí lórí náà Allahu akbar sáré a ti di orúnkún a wà máa wo ìdí ìgbọ́dọ̀ pẹ̀lú rẹ̀ kìí ṣe báyìí eléyìí apàtì súnà báyà ká gbé káwá ṣe di gangan sókè là. kí ló jíṣẹ́ látàrí sọ́dọ̀ ó ní ẹni tí ò lọ rùkú déédé ọlọ́run nígbà rẹ̀ òpó nù. Àwọn àmọ́ ojú táàsì ṣùgbọ́n ṣe mọ̀ fún náà làwọn òbọ̀. Kí ló tún wá tukú? Ó ní wá fara balẹ̀ lórí òkú rẹ̀ sallallahu alaihi wa sallam kí ló túmọ̀ sí mi. ọfọwọ́ pa ni wọ́n kúkú ní àlọ́rù kó àti lọ́rù. ẹni tó jìṣẹ́ ńlá ní òní ọ̀rọ̀ bó ṣe ṣé wọ́n lọ gbà ní kéèsè mi nígbà òṣìṣẹ́ ńlá lónìí wò ní òun torí ẹni tó jẹ́ sàádé rẹ̀ ó kí bẹ́ẹ̀ ní ìṣẹ́jú rẹ̀ òjíṣẹ́ ńlá lè túrùn rẹ̀ kí toró ní kí ni hikma tọba adẹ́dàwà ti dúró rẹ̀ alàdà àkàlì ó ṣe àǹkàrù lẹ́ẹ̀mẹ́ta ètò kéré jù سبحان ربي العظيم وبحمده أغفر oṣù mẹ́ta ìmáàmù afẹ́ kó ṣe márùn kó lè bá àwọ àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn kí wọ́n ṣe kíni kí wọ́n lè bá ó dẹ̀ ti ṣe jù bẹ́ẹ̀ lọ torí kí ló fi lè ṣe jù bẹ́ẹ̀ lọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́lá mi òró rẹ̀ àti òkú rẹ̀ àti ìdílé lórí ìrùkú rẹ̀ kí wọ́n rí bákan náà bóńdà ṣe máa ṣe. rákà àkọ́kọ́ lógún ìrùkú àkọ́kọ́ náà ogun torí nínú àwọn àkáàrùn rẹ̀ ó ní aláwọ̀ mọ́lákàrà káàtù àmọ́ntù wọ́n lákàtù láǹtù خشي لك سمعي وبصري وموحي وعظا وما استقمت عليه قدري سبحانك الملك القدوس سبوه قدوس رب الملائكة وروح على من يعود برداك من سخطك وبمعافتك من عقوبتك وبك منك لا أوصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ما تقول gbogbo eléyìí sọmọ yìí يقول أرى بعدك ní rúkú dáadáa kò ní jẹ́ wọn rárá tó ń bá ń dẹ̀ lísìn tó ń sọ yìí wọn náà mọ̀ pé oríire Adáwọn ẹni àwọn òṣèlú ìdákẹ̀rẹ̀ sáàkì wọ́n lọ́wọ́ bá wọ́n sáàdì ìyọnú a kò nínú ìdínú rẹ̀ wọ́n mọ̀ áfàtí kàmìlì wọ̀díkà ní nkà mọ́ sáàkì ọ́ kó nínú nǹkan ní sí ẹsẹ̀ wọ́ fọ́nà mùtàlá tó fi jẹ́ ipé tó ń bá ń wá gbàkan di àdúrà àdúrà òṣìṣẹ́ náà fúnra rà sọ́dà tó sẹ́nu pé kọ̀sẹ́ tó mọ náà ọba tó kò sí ẹni tó mọ ọba adẹ́dà tó ọba adẹ́dà fira rẹ̀ hàn sílẹ̀ ìwà tó kọ̀sẹ́ tó mọ ọba adẹ́dà tó ìgbà tó lọ sí mi ọ̀rọ̀ àjìkan ṣé kò níbi tí Jibril dé dúró tó lè kọ̀ntínú ó ní bọ́ndùrú ìtèmí rẹ̀ ó ìwọ àti ọba rẹ̀ tó orí onínú àná ara ọ̀ á ìmọ́lẹ̀ bò ní ó ní mo ṣe fẹ́ ètò kéré ní ọmọ náà kún nínú ìmọ́lẹ̀ yẹn tó bá bọ́ sáyé kò sẹ́ni tí ó rí nàmọ́ bó tó bá dẹ́dà kó òun ró ló fi sọ pé máa ń sá àfàlùbá fárú máa rà àfàtù máa rú nà hú torókóró ó yí padà lásán ni ó lè parí jẹ́ náà débi náà táàsì ní táàsì láti jẹ́ náà táàsì ní tí kí ní òṣùwé kọ́ sí wa gbogbo eléyìí ló ti ní hàn bá ṣe sa ọba adẹ́dà bá ṣe kì í bá ṣe sàdúà bá ṣe nírí bínú rẹ̀ gbogbo bá ṣe lólé ayé wa tá a sì tọ́ sí ìkẹ́ níwájú ọba adẹ́dà ọba adẹ́dà ti ṣàlàyé rẹ̀ ló fi jẹ́ pé ọ̀ràn yàn ni wípé kó o tó ṣe nǹkan kan kọ́ kọ́kọ́ béèrè rẹ̀ bóòlù òjíṣẹ́ náà ti kú ọ̀ràn yàn òjíṣẹ́ náà sàásánà ń sàdó ó ní ọ̀wà dìde tọba sí tọ́ àti ọ̀wà dìde lórí ìrùkún wọ́n àtúgbò náà kankan ó ní mọ̀ tẹ́dílá gbogbo egun yóò pọ̀ sípò ọ̀wà ṣe pẹ̀lú pẹ̀lẹ́kùtù ó ń tọrọ sọ pé kátà tẹ̀tùmẹ̀ in mọ̀ tẹ̀dílá ó fi ṣé pẹ̀lẹ́kùtù tó ti bọ́ sípò padà tí gbogbo ó ti láti fi ràn án lọ́wọ́ àtúnṣe báwọn láti ó tún ní àtàrdáṣì sami allahu liman hamida alaikum ram alamu rabbana wa lakal hamd hamdan katiran أحق ما قال العبد وكلنا لك عبد ألا لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد àkàrùn gbogbo ilé tí mùsùlùmí ó tẹ ló fi jẹ́ wípé ìrún kíkí ọba ọba alẹ́dàá múlẹ̀ ni ọba jíròrò ni ló fi sọ wípé ìdùnnú mi ní tí ó jẹ́ ẹ̀ṣọ́ ojú mi jù onígbà tí mo bá wà nínú mú ju ìlà ọ̀rẹ́tẹ̀ àìní sí sọ́lá àtọ́bá ti rírùn bá ti dé àsìkò òun bá ti lọ àti tí mo bá ti fẹ́ kírun ààrà mo ti mọ̀ yí pé lókù ti tán kò sáburú mọ́ rere ti dé torí kò sásìkò téèyàn súnmọ́ bá lẹ́dà tó tó bá lóṣù gbogbo ilé sọ́lọ́láhùn àríwá ìyàtọ̀ ìsọ̀rọ̀ سمع الله من حمده اللهم ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الارض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد اهل الثناء والمجد احق ما قال العبد وكلنا لك عبد الا لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد هارون سيبو àdúró ẹ̀gbà wa sọ pé tó jìṣẹ́ lábàá àfẹ́lá ń bá dúró bá wọ́n máa wò pé àbó ti gbàgbé kó yẹ kó wọn lọ sí sùjádà ṣe máa dákẹ́ yá afáàfin náà ní ṣe ọba adẹ́dà wọ́n tẹ́tí sí ẹni tí ń wọ́n bá wa Allah subhanahu wa ta'ala ìwọ lẹ́yìn tọ́kí ẹ̀yìn wó ẹ̀yìn tó dùn ẹ̀yìn tó níkẹ̀ẹ́ní ẹ̀yìn tó rẹwà ẹ̀yìn tó kún gbogbo sánmà àti ilẹ̀ẹ́lẹ̀ àti ìdíbẹ̀ láàrin rẹ̀ ẹ̀yìn àwọn ẹni tí máa ń yàn wá àtàwọn tí wọ́n máa ń bàbàrà rẹ̀ tí gbogbo ẹrú tọ́tọ́ sí kí wọ́n máa sọ gbogbo wa ti wẹ̀ ẹrú rẹ̀ ni wá ó ní wípé nítorí ọba ti dùnyàn ọ̀tẹ́ni tó lè fúnyàn lẹ́yìn kan lè fúnyàn nítorí ọba dẹ̀ fúnyàn ọ̀tẹ́ni tó lè gbà á ọlọ́run òun ó fún ọ ní nǹkan àwọn kan láwọn blọ́ọ̀kù rẹ̀ wọ́n tún ọmọ kó náà mọ́ ni wọ́n mọ̀ kó náà mọ́ ni yóò àti ọjá ọlọ́run ó tún wọ́n ṣe ojú ọ̀nà tó fi tètè yá sí. wọ́n lẹ́yìn nǹkan ọ̀fẹ́ jẹ́ nínú kẹjẹ akitiyan alákitiyan kan o kò lè gba nǹkan lọ́wọ́ rẹ̀ àfààní rẹ̀ ló pé òjíṣẹ́ lọ́ta àtọ́là ní àdúwà tẹ́yìn àmọ́ sí bọ́ nínú òkè ìṣòro tí nǹkan bá ń dà mọ́yà olú aláwọ̀ afúnmọ́tí kárùjù fọ̀lẹ̀tẹ̀kí ní ìlànà sí tọ́pọ̀tà ẹ̀ wọ́n sì ní iṣẹ́ àlẹ́ kúlọ̀ láìlà ilẹ̀ àná wọ́lọ́wọ́ bá wò àánú dá bùkátà mi bá ń tún ọ̀rọ̀ mi yẹn sí dáadáa la ilaha illa ant kò sí tó tó sùn àti wọ́n nìkan gbogbo ẹ̀ tawhid a wà lọ sí sùjádà bóòlù àti lọ sùjádà ọwọ́ ni ó kọ́kọ́ lọ kẹsẹ̀ tó kó ń méjèèjì tó lọ. àwọn ọ̀rọ̀ wá tó pọ̀ lórí báyìí ló fi jẹ́ pé Sheikh Islam Ibn Taymiyyah àwọn kan ní a ṣe báyìí orúkún ọ̀kọ̀kọ̀ lọ but ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ jù èyí tá a mú ọwọ́ lọ báyìí a kọ̀kọ́ mọ́wọ́ lọ báyìí kàtó orúkún tó tẹ̀ Sheikh Islam Ibn Taymiyyah ní rahimahullah rahmatawasa ó lè ké tàbá múnú méjèèjì ó ní kò burú torí kọ́mọ̀sì di fàǹfà tó jẹ́ pé mùsùlùmí ọ̀wà máa wọ́n àmà takora wọn lórí rẹ̀ torí òjíṣẹ́ látàlátàlá ní ilẹ̀ ṣetán àkàdé yẹ́ ìsàáyí yóò bẹ̀rẹ̀ bí àrùbíkù àṣetáàlì ti jákùnmù náà ẹ̀tún ṣe ìkọ́mọ̀ òtún dé ẹ̀ṣẹ̀ kọ́mọ̀ tó òtún sá lọ ẹ̀tún ṣe kìírà òtún dé torí pé kí ni àwa lọ táàrẹ̀ amúrọ̀bà máa jẹ́ tí ò ní nǹkan tálákà tálákùta tí ò ní nǹkan gbogbo àwọn kùfáàrù rẹ̀ ó lò sí ní wọ́n wọn ò ní nǹkan tàbí ní nǹkan mùsùlùmí ló ní nǹkan nítorí náà olè arúgbà ẹ̀tọ́wà nú ẹ̀dà oníṣẹ́fà ẹ̀ nírí ṣe kẹ́ẹ̀tún sẹ́yìn nìkan ó tún bọ́ bá dẹ́dà lérí ó tún búra kí ló bá dẹ́dà sọ ó ní bẹ́ẹ̀ mo yọ̀ǹda fún ọ ṣùgbọ́n yàtọ̀ sí àwọn ẹrú mi tí wọ́n bá mi dúró ìbádúró ní pé kéèyàn dúró tì bó ṣiṣẹ́ náà sàásùlám ṣe ṣe nítorí náà ọ̀rọ̀ tí ọba ti mú ìkìláàfù wá báyìí kéèyàn mú ètí ọkàn balẹ̀ sí tẹ́ẹ̀lì èkòrò lé lórí kéèyàn dìmú kọ́ má ṣe fàǹfà tó lè lọ títí pẹ̀lú rẹ̀ ọwọ́ kọ̀kọ́ lọ rẹ̀ lẹ́yìn ìgbà tí àti rí ìdọ̀wọ́ yìí sami Allahu man hamida àwọn àfáà wa tí wọ́n sọ pé tá a bá dìde lórí rùkú báyìí ká dá owó padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ìdí tí a ti sọ bẹ́ẹ̀ òun ni wípé hadith yẹn sọ wípé kọ́ ọ padà sípò àwọn wá tú sílẹ̀ àwọn apá sọ pé padà sípò òun ni wípé kí oríkèéríkèé padà sí bó ṣe wà tẹ́lẹ̀ kìí wípé káwá gbàdọ̀ lọ sí rùkù eyín ló dẹ̀ tẹ̀wọ̀n jù but nkẹ́kẹ́ tí mo fẹ́ ká gbọ́ yìí ni wípé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí àfá wọn ò sì fẹ́ nú tí wọ́n bá sì sọ wọ́n lára kan ẹni tó ẹ̀gún rege lára mélòó ni ọgbà méjì ṣé wọ́n lùz ṣùgbọ́n ni tọ́wọ́ wá lẹ́yìn tọ́wọ́ sọ di gídígbò lára olùwọ́gbà bá a pa ọlọ́run yàrá ẹ̀rẹ́ òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá wa ni òmírí tù wọ́n pa mí láṣẹ ta ló pa láṣẹ ọlọ́ wípé kí n lọ sí sùjádà pẹ̀lú bí méje kí ọ̀kan nínú méjèèjì yẹn báyé dín sùjádà rẹ̀ ọ̀wọ́lé. o ní rákà yẹn o ó ní wọ́n ní kí n forí lọ sí sùjádà ṣùgbọ́n imú lọ́pọ̀lọpọ̀ Allahu alaihi wa alihi wa tó túnmọ̀ sí pé kéjì orí ìrìn ọ̀nà o imú náà gbọ́dọ̀ kanlẹ̀ ó ní ọwọ́ méjèèjì ó ní orúnkún méjèèjì ó di mélòó ó ní ọ̀gẹ́gẹ́rẹ́ ẹsẹ̀ méjèèjì káàna yẹ̀rọ sọ kọ̀dọ̀mẹ́ yìí á pa ẹsẹ̀ méjèèjì pọ̀ báyìí ó di mélòó ó di méjì bó láti wá sí ìmọ̀ ẹ́ ibi èjìká wa báyìí tàbí kọjẹ́ ààrùn orí àárín àtẹwọ́ wa méjèèjì a gbọ́dọ̀ pọ́ǹtì ẹ̀ sí káàbà alàlà kan subhana rabbi alẹ́àlá wa bihamdihi ọ̀rọ̀sọ́rọ̀ mẹ́ta ìmáàmù ó ṣe máa tàbí méjì tàbí wọn dúró tó dúró rùkú tó ṣe àti òró tó wà torí kọ́mọ̀ bá kọ́mà bà ṣe pàpà pápàpà torí kò sí pápàpà ń bẹ̀ lòjíṣẹ́ lọ́nà àṣìlá mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni torí wájú ta lọ wà Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ lọ́nà àṣìlá máa sọ níbẹ̀ aláwọ̀lẹ́kà sàjẹ́tù ìwọ bá rẹ̀dà ìwọ ní gúúsù sùjára wọ́n díkà àmọ́ntù ìwọ ní mọ́ gbàgbọ́ wọ́n lẹ́kà islam ìwọ ní ojú ojú mi ó ń ṣe sùjádà fún ọba tọ́dà wọ́sọ̀ wọ́rọ̀ tọ́mọ́ ọmọ sọ gbogbo ilé ọwọ́ sọ kìíní kan fẹ́ bá ti wọ́n sùjádà ó níbi tó dáa jù lára ẹ̀dánù o tó lọ́lá jù lára ẹ̀dẹ́ ènìyàn ó lójú lójúṣẹ́ náà sọ pé ẹ má gba ọmọ létí ẹ má gba lójú ẹ lè nà a gbọ́dọ̀ bá wọn sí lójú nípò pé a wà gbá ìyàwó létí mọ́ fọ́ létí orí burúkú náà lóṣù rẹ̀ òun forí burúkú yẹn bẹ̀rẹ̀ tó o bá ròyìn pé o ṣé o mú jẹ pẹ̀lú àyè lọ́lọ́ǹkà àti pamọ́ yìí ọmú padà bọ̀ nù sàárè ibi tọ́lọ́wọ́n ó ti fún ọ ní ìwọ náà ìyẹn tí tí ọba kó fún ọtán láyé ní ó lè jẹ́ pé látàrí ní ìwọ̀n ó ti bàbá jù tiẹ̀ ọba lọ́jọ́ òjíṣẹ́ látara àtúnlá mi tá a bá ti wá wà sùjádà ó ní àsìkò tá a súnmọ́ lọ́wọ́ ọba jù ní lórí òun tí a mọ̀ ìró lélé àbí ó ń fún a ní ìró bí sùjádà ti jẹ́ ni ó wá fún aláṣẹ ó ní ẹkún fàdúrà àtọ́pọ̀ nínú sùjádà yín torí pé kẹ́ni ó kù dẹ̀dẹ̀ tán tọ́lọ́run ọgbà èyí ni pé ọlọ́run tún sábà ọlọ́run máa ń yára gbàdúrà ẹ̀dá nínú sùjádà rẹ̀ kí ni ká máa fi lájọ ká wá foríkùn fúnra àwọn òbí wa méjèèjì àwọn mùsùlùmí tí wọ́n wà láyé àtàwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n wà láyé àtàwọn tí a ti lọ àwọn àfáà wa àwọn tí wọ́n ń rìn wá àwọn àtọrọ wọ́n bá dẹ́dà yáwò ní ẹ̀dẹ̀ ìsìláàmù wà áàdì ìwọ lọ lágbọ́ràn ọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù àtàwọn tí wọ́n ń ṣe tẹ̀bí kí fẹ́fẹ́ nírinlẹ̀ lórí ìsìláàmù kí wọ́n pàdé rẹ pẹ̀lú rẹ̀ mọ́jọ́ bọ́ lọ́wọ́ mi kí n tó dọ́dọ̀ rẹ̀ mọ́dàlú láyà bàbá wa sheikh abdulaziz mubarak rahimahullah ọ̀rọ̀ wọn ní tá a bá lọ sí sùjádà ká mọ́ sáláì bẹ́ lọ́hùn ọba fún nǹkan mẹ́ta kí náà kọ́kọ́ aláwọ̀ yìí asàlùkọ̀ husna al-khatima wọlọ́wọ́ bá jẹ́ ń tán rí wà áwùdó díkà ní oṣù al-khatima má jẹ́ sórí burúkú tó jáde láyé àkọ́kọ́ mọ́ èkejì aláwọ̀ yìí asàlùkọ̀ tawbatan nasuha qabla al-mawt jẹ́ ń jáwọ́ kò nínú ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ ń tán rí kí n tó jáde láyé kílẹ̀ kẹta wọ́n lọ́wọ́ bá odidi ìsìláàmù panilé náà á máa wà á yẹpẹrẹ ní pẹ̀lú gbígbà rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà ṣe é bínú sílẹ̀ torí tí ìsìláàmù ò ti sí lọ́rọ̀ nínú ẹrù rẹ̀ fa inna lillahi wa inna ilayhi raji'un al-insanu ala nafsihi basira ọmọ tí ń fi ọmọ kọndíṣàn ara rẹ̀ ó lè jẹ́ kó fún yọ ó lè jẹ́ pé ẹni tó jẹ́ wípé o ò náà ní èèyàn ni ọ ọmọ ń de kókó kó mọ́ àwọn ọmọ ọmọ ń de kókó mẹ́jú àti gbogbo alámàdínilà àṣọ ìlàṣọ wọlọ́ọ̀dà tọ́mi sọ́nà lọ sí kí n mọ̀ wá réèwù wọ́dà ẹ̀yà bí i afẹ́nìyà ilẹ̀ àkọsẹ́ tó lè tọ́yìn sọ́nà láti wọ́ wọ́n tún fà á ní sẹ́yìíyà ìwà abú tìmídànù tìmídànù tìmínà mọ́jẹ̀ lè ṣe súnmọ́ wọ́dà tún fà á ní sẹ́yìíyà ilẹ̀ àkọsẹ́ tó lè ṣe àtìwọ́ náà a ti ṣèyún ní dùá ìsìta àwọn àtúnlẹ̀ rìpítì ẹ̀ lélẹ́yìn kí oríkè méjèèjì kó lọ sùjádà ọ̀ràn àyà rẹ̀ nù súnà rẹ̀ wá ní wípé alẹ́ àkàrí káṣà àwọn àkàrí iṣẹ́ àwọn àkàrí yẹn ni ò ní jẹ́ apẹ́jú kó ò ní sùjádà yóò fi jẹ́ pé ismail náà ìfarabalẹ̀ pé tó pé ọ̀ràn yẹn ni kó tá a bá wá kó ní sùjádà láti ṣe rọ́pù yẹ̀dé wọ́n fún yẹ̀dé yẹn àṣegbọ́ rẹ ni kì í sọ̀rọ̀ yẹn kí ló fi yá àṣegbọ́ rẹ òjíṣẹ́ mẹ́tìlá àṣìlá ní gbogbo ọwọ́ tó wọ déèjì sókè báyìí lórí ìrun ọgbà láńdá mẹ́wàá ìka kọ̀ọ̀kan ládà kọ̀ọ̀kan kì sọ̀rọ̀ yẹn àṣegbọ́ rẹ ni tó o ìmọ̀ kò ṣe báyìí tàbí kò ṣe báyìí méjì báyìí tí wọ́n ní ká má ṣe kí outside ìrún láà lè ṣe báyìí but nínú òun ilé ìfẹsẹ̀ nílẹ̀ sùjádà wa ká wá ṣọ́ra fún nǹkan kan òjíṣẹ́ náà àtúlà ní ká má dáwọ́ délé bí ajá. ọwọ́ wà tàbí ọwọ́ wà yóò dẹ̀ pa àkànpọ̀. láti inú rọ̀ wà lọ́rùn tóró ní kátà jẹ́lẹ́tà kọ̀ ilẹ̀ tó o bá kú ní sùjádà ó jókòó ó wà jókòó pẹ̀lú ìfarabalẹ̀ àti ṣe déédéé alẹ́ sọ ń bẹ̀ àlàmọ̀ Allahumma ighfirli Allahumma ighfirli wọ́n lọ́wọ́ bá foríjìn foríjìn foríjìn so ara rẹ̀ tàbí Allahumma ighfirli warhamni wa'dini wa'afini wajburni warzuqni àti mọ́tí gbogbo yòókù wajburni ní ẹ̀ lọ́fẹ́ ìdẹ́gùn yẹn ni wípé ibi tí mo bá kù sí bá ń tún mi ṣe. aláwọ̀ náà bàbá mi ní ìjẹ́dà òjíṣẹ́ lọ́sọ̀lá àtúnlàwọ̀ aṣọ fún ipé eléyìí tó ṣe yìí bó ṣe ṣe nínú gbogbo rẹ̀ sáà látàkùn yẹn. tó bá jẹ́ àbẹ́jì péré nù ìjókòó rẹ̀ lélẹ̀ ìjókòó tẹ̀ṣẹ́wùdù rẹ̀ lélẹ̀ tó bá jẹ́ pé rákà mẹ́ta ni ìjókòó tẹ̀ṣẹ́wùdù àkọ́kọ́ báyìí but tẹ́lẹ̀ kejì á fìdí lélẹ̀. tẹ̀ṣẹ́wùd láti ìgbà tá a bá ti bẹ̀rẹ̀ tẹ̀ṣẹ́wùd láti nàka. gbogbo ń tà bá ń bọ̀ tá a mọ̀ wípé ibi tá a fi sùjádà sí làwọn bá a bá ti débi tẹ̀ṣẹ́wùd ìka tá à ń fi ń ṣe tẹ̀ṣẹ́wùd láàmà wò àwọn ọ̀rọ̀ a máa nì díẹ̀ díẹ̀ kìí ṣe báyìí kìí dẹ̀ ṣe báyìí rárá àrọ̀ a máa nì díẹ̀ díẹ̀ yìí òjíṣẹ́ lábàá fúlàní rírọra nì díẹ̀ díẹ̀ wò ó lágbára lórí àṣetáni ju wípé ká kó irin bò lọ. صلى الله عليه وآله وسلم التحيات لله الطيبات الصلوات لله السلام على نبيه ولا يوالي الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد a gbọ́dọ̀ mú àdúrà yìí wá ọ̀ràn ẹ̀yàn ni fún gbogbo mùsùlùmí tá a bá ṣe tẹ̀sẹ̀ ò tàn àdúrà o aláwọ̀mọ̀ ní àwọn olóbìkẹ́ mi náà gbáàdì bá kọ́ọ̀fù bá yàmi yá ìyanu sáré wọ́n àwọn olóbìkẹ́ mi náà gbáàdì náà yàmi yá ìyanu jọ̀ bẹ́ẹ̀ bí alìkíyàmù. وأعوذ بك من فتنة المسيح الدجال yàní ya fìtínà ìrìnkè níbo mọ̀síhù dàjáàlì tí ó ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé wà ó dúdíka nínú lè máa sáni wọlé mọ̀sọ̀rọ̀nì yàní ya gbèsè àtàìtó wọ́n ní kí ló dé gbogbo ìgbà ló máa ń sọ pé kọ́ lọ́wọ́ yẹ̀ gbèsè ó ní ẹni tó bá jẹ gbèsè yóò purọ́ wá gbowó rẹ̀ lọ́la ní ò ní tọba tó ń dọ̀la ní kò tí ì délẹ̀ ni yóò máa bẹ̀rù pé kọ́ má dá ìgbà jíjìn torí ẹni tí òun yáwó lọ́wọ́ rẹ̀ kọ́ má fara ní òun yóò á máa yóò á bí irọ́. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá gbogbo òun ó ní ká kọ́kọ́ ṣe lé ká tó tọrọ nǹkan ní nínú tí wọ́n fẹ́ ká tọrọ aláwọ̀ yìí ní asàlùkọ̀ mi lẹ́nu kẹ́rì kúlì owó bá dẹ́nà gbogbo dáadáa mọ̀ ń tọ̀rọ̀ lọ́dọ̀ ájílì wa ájílì tí wà láń sísà àti tìbọ̀ báyà wà ó dúbí kẹ́mi lẹ́nu kẹ́rì kúlì gbogbo àkúrúyàmíyà títòsí àti tìgbà tó wá tó yá. وأعوذ بك من كل وأسألك من كل خير سألك به نبيك محمد صلى الله عليه وسلم gbogbo dáadáa tí ẹrú rẹ màmá tó tọrọ lọ́dọ̀ rẹ̀ fèmí náà gbogbo aburú tó ní kọ́ má fi ká òun má fi kẹ̀mí náà wá fún mi láàrín jẹ́nà as'aluka al-janna wa ma qaraba ilayha min qawlin wa amal àti gbogbo tí ó mú mi súnmọ́ àlìjẹ́nà wa'udhu bika minan nar yàmíyà náà àti gbogbo tí ó jẹ súnmọ́ná wàtí alúkàmá kọ̀wé tẹ́lẹ̀ mi kọ́dà gbogbo tó wọn bá ti pèbò fún mi ní kádàrà já tán ni ó dáa pẹ̀lú rẹ̀ òjíṣẹ́ náà tàbí lámì tó o bá ṣẹlẹ̀ ìtàn gbogbo tó o bá máa fẹ́ o olùbátọ́rọ́. ọ̀fẹ́ kọ́lé sí Banana Island ọ̀pọ̀ jù tọ́rọ́ba tó ń bẹ̀ ó ní lọ́dọ̀ wọ́n dẹ̀ rò pé tí ọba ṣe fún ọ ń bí bóyá kò ti fipamọ́ fún ọ náà gbogbo tí mùsùlùmí bá tọrọ ló fún tọrọ tó ń bá ń fẹ́ ọ̀fẹ́ lọ ájì ọ̀fẹ́ máa lọ ájì gbogbo ìgbà sáàjẹ̀ mi ó tán sí Madina ìyẹn ti mí sí bàkíyà tí a bá ń ti já wọn sàárì òjíṣẹ́ lásán àtàlà ń jọ gbé dẹ̀rẹ̀ kí á mọ̀ kẹjọ jí wa papọ̀ kílà. tó gbogbo eléyìí a máa tọ̀ wọ́n mọ̀jẹ̀ ń fa ló gbà mọ̀jẹ̀ ń foṣù ló gbà mọ̀jẹ̀ fìtì ní òde bá mi dé bíi pé ẹ̀sìn mi ọ̀wà adójúrú ìní mọ̀dé tètè má ọ̀rọ̀ tọ̀run tọ̀run ni ká máa lé torí ọ̀run ò lè dé nìyí ayé lẹ́yìn tó bá ti fún wa lọ́rùn yóò fà ayé sẹ́yìn sí torí náà wọ́n fẹ́ ká máa ṣe aláàmà àtìnà fi dúnìyà àsánàtà wọ́n fi lẹ́ àkẹrẹtì àsánàtà wọ́n kí náà lára tàbá ṣe gbogbo ẹ̀ta tó bá yí kí ní ìwọ̀n oníraka méjì ni tàbá ti ṣe gbogbo eléyìí tán assalamu alaikum parí tàbí assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah ó dẹ̀rí ṣe méjì ẹ̀kẹta assalamu alaikum wa rahmatullahi wa barakatuh assalamu alaikum wa rahmatullah àwọn àfáà kan mú ẹ̀rí wá pé elekere rẹ̀ ò pé tá bá ṣe assalamu alaikum wa rahmatullahi assalamu alaikum wa rahmatullahi pé a lè ṣe yẹn kí láyé láyé àwọn àfáà lórí rẹ̀ a máa gbọ́ nílẹ̀ ọkọ̀ inshallah pẹ̀lú lè ti pé gbogbo taa ń fẹ́ àti tìbọ̀ nínú bọ́ba adẹ́dàbá ti ń gba ìfún wa nípa gbogbo ń òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́nà ti sọ pé túlù kúrò ìwò tó lọ́lá jù ó ní ìwò tá a pẹ́ lẹ́nu rẹ̀ pẹ̀lú mímọ̀ ẹ̀dẹ́ ọlọ́run ọba mímọ̀ ohun tó ẹ̀ ṣe ní pẹ́kúpẹ́kúpẹ́ bọ̀tọ́ bá jẹ́ ìrun jẹ̀máà ọgọ́ọ̀rọ̀ wọ́n ní bùkátà àti jàǹfẹ́ lọ wọ́n sáré wá mú ìwọ̀tọ̀ba adẹ́dà kú òní ara wọn tọ́ rẹ̀ ara lápẹ́lú tó gbọ́mọ wá ara mọ kéékèèké wọ́n fẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì wọ́n lóòzì concentration lórí ìrìn kọba adẹ́dà ẹ kọjá agbani ni ó lérí. wọ́n ní àsìkò tí kò pé wa díẹ̀ tá a sọ yìí ìtọ́ba bí tá a bá kù sílẹ̀ kọ́lọ́run forí jìn wá ìtọ́ba mú kọ́ba dẹ́dà fi tọ́ba bí oríire fún aláyà àti gbangba ọjọ́ ọgbẹ́ni dàríkíám inshallah alkarim àwọn àbéèrè tá a bá ní ẹja sọ di halkọ̀ tó ń bọ̀ lórí kọjá pé lórí sọ láti nìkan kọba adẹ́dà sọ àjù halkọ̀tún bọ̀lá torí agbọ́n kàrà sí salamu alaikum wa rahmatullahi wa barakatuh sọ́rọ̀ hankan wa da hamdi ashiru na ilẹ̀ ìlú ìlú náà salamu alaikum ẹni sùúrù ẹ dákun ẹ dákun ọlọ́kẹ̀rẹ̀ ọlọ́run sọ àwọn bàbá wa lẹ́sàrẹ̀ àti gbogbo wa náà ẹjọ́ a ní ara wa náà ni aláwọn ìrìn èèyàn mẹ́ta kan tí bùkátà wọn tó ti mú wọn dáadáa wọ́n ti sọ fún wa ó ti pẹ́ aláàárẹ̀ kódà ó ní ṣe operation kan gbọ́mọ jáde ó ń so kìíní ìyàwó ó pọ̀ táàrán tẹ́tẹ̀mọ̀ ẹ̀yìn náà lè fi wá sí bí pé kán máa wá sọ fún wa so tàbá ti ń gbọ́lẹ̀ kọ̀ọ̀kan báyìí ó pọ̀ ṣùgbọ́n àwọn òwò la fẹ́ àwọn kọ̀ọ̀kan arọra ń dọ́gbọ́n ṣe ní kọ̀rọ̀ tí ó yá bọ́dá lágbájá ẹ̀fún wa ní kìnnì kan ẹ̀hẹ́n àtàrí sẹ́tù but elé a ní pé ká sọ fún gbogbo wa papọ̀ gbogbo àwọn bùkátà yìí 200,000 la ní láti bí yá so mo sọ pé bá ṣe wà yìí tá bá dá ní wọ́n one thousand yóò pé àtòkè àtilẹ̀ <clears throat> ẹnìkan dẹ̀ lè dá mẹ́wàá kárẹ́ni tí ó dùn ní márùn-ún kárẹ́ni tó dá ẹ̀dàkùn fi sẹ́bi ìlà a ní di two hundred thousand níjókòó iná lé ní iná ní wákàtí ẹ̀ kọ́lọ̀ ń kọ́ abá rọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ sápò ẹni kọ̀ọ̀kan wa ọ̀rẹ́ mi ẹ̀yin lẹ síwájú ṣé torí pé mo sọ kó one thousand ẹ̀ tí mú tìyàwó yín wá ẹ tàwọn ọmọ yín náà ọ̀rẹ́ mi tó wà ń lọ ni ẹ bá mi dá jẹta fún lọ́kàrà ẹ wo ìwọ kọ̀ọ̀kan náà wọ́n tó ń wò mí yẹn sífìlẹ̀ ẹ̀kọ́ máa gbà àwọn èèyàn fẹ́ lọ jẹun ọ̀sán èmi ò ti jẹun àárọ̀ jẹta fún lọ́kàrà ẹ̀ṣẹ́ jazakumullah khairan barakallahu fi ẹ̀dàkùn ẹni tí ò bá mú dání tó bá fẹ́ san fún wa lówó lákàntì